bẹ́ẹ̀ bá jókòó jẹ́jẹ́ àjókòó kúnkún oníjẹ́ ọgbádùn bàdé kú o bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́. kí ni ká sì pé ó bá dé kú. bá jókòó jẹ́jẹ́ bá jókòó jẹ́jẹ́ àjókòó kúnkún oníjẹ́ ọgbádùn bàdé kú o eh. bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́. òǹwẹ̀ tómi ń gbé lọ alápatà tó ń jẹgun ẹran aláṣọ tó ń rìn o ọmọ ọba tó ń ṣe bí ẹrú kí ni ká ti pé o. bẹ́sùrù bá pàdídà tó ń lajà. bájòkó jẹ́jẹ́ bájòkó jẹ́jẹ́ àjòkó kùnkùn òní jẹ́ ó gbádùn bàdé kú bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti náà alẹ́. nílágbára nílágbára lóòótọ́ o kò nírọ́ nínú agbọ́n tó ń ta ní torótoró oúnjẹ làlàǹgbà ń fi ṣe bírin bá kọrin ìkan máa dá ìkan máa tẹ̀ ìgbẹ̀yìn làlàyò ń ta o. wájú mọ́ o ajá dúró ẹkùn dúró ẹmúrù ẹkùn ẹfìlájà lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ò ní lè wà o. àjòkò jẹ́jẹ́ má jòkò jẹ́jẹ́ àjòkò kùnkùn oníjẹ ó bàdùn bàdé kú o bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti náà alẹ́. odò òkúṣu náà gbọ̀nàgbọ̀n odò ọ̀sáṣu náà re náà re ọmọ burúkú korí ẹ̀ bòdò inú bígì ó yà lù mí inú bomi ó gbégi lọ ọmọ èèyàn ló ń fojú dòdò olúwẹ̀rí òdédé bínú o. bájòkó jẹ́jẹ́ bájòkó jẹ́jẹ́ àjòkó kùnkùn oníjẹ́ ọgbàdùn oníjẹ́ ọgbàdùn bàdé kú bàdé bá kú aládé nìyẹn àjọdúró ẹ̀kú dúró kò ní ṣeé ṣe bájòkó jẹ́jẹ́ bájòkó jẹ́jẹ́ ọ̀rọ̀ yẹn ò ní lè wọ̀ rárá bàdé kú o bàdé kú bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́ kí ni ká ti pè é o. bájòkó jẹ́jẹ́ bájòkó jẹ́jẹ́ jẹ́jẹ́ bájòkó jẹ́jẹ́ olúbùkọ́lá oṣù ni e bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́. àjòkò jẹ́jẹ́ bá jòkò jẹ́jẹ́ àjòkò kúnkún oníjẹ́ ọgbàdùn bàdé kú o bàdé bá kú aládé ní ẹbí kí ló dé tójú síná alẹ́. kí ni ká sì pé ó bá dé. àjòkò jẹ́jẹ́ bá jòkò jẹ́jẹ́ àjòkò kúnkún oníjẹ́ ọgbàdùn bàdé kú o bàdé bá kú aládé ní ẹbí. ẹ̀dùn má má jẹ̀bi báyìí jọ alógẹ́ tó yà ṣubú yìí. bẹ́ẹ̀ ni sà ẹ jọ ẹ kàn ràn mí lọ́wọ́ kẹjá ká jọ gbé sáwọn ká gbé kúrò lójú títì. ó máa gbọ́ ọ̀pọ̀ lẹ́nu wa ni. ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ. tó yà ṣubú ni. ẹ ṣe ẹ jẹ́ ká jọ gbé sáwọn ẹgbẹ́ báyìí ẹ jọ. ẹ bá sọ burúkú òrèlè ó máa gbọ́ ọ̀pọ̀ lẹ́nu wa ni. ẹ ẹ oyè mi oyè mi ẹ jọ ẹ jẹ́ àgbẹ̀ sáwọn ẹgbẹ́. kí ló dé kí àwọn burúkú ni wárápá. الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العظيم ما شاء الله قوة إلا بالله العظيم ما شاء الله قوة إلا بالله العظيم alhamdulilayi rabbil alamin. Hmm. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ arábìnrin sórí orí kọ́kọ́ ọmọ lé nìyẹn tó ń dà láàmú láti ẹjọ́ ètò fi ń ṣubú lulẹ̀ nìyẹn ara rẹ̀ ó dà kankan ò ní ṣe mọ́ ẹ ti gbọ́ ẹ̀ẹ̀kan bomi ẹ fi san gbogbo ara ẹ̀ masha allah nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí mọ́ látàsí ara ẹ̀ ti yá nìyẹn bájókòó jẹ́jẹ́ bájókòó jẹ́jẹ́ àjókòó kúnkún oníjẹ́ ọgbàdùn bàdé kú o bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́. kí ni ká sì pé ó bàdé kú. bájókòó jẹ́jẹ́ bájókòó jẹ́jẹ́ àjókòó kúnkún oníjẹ́ ọgbàdùn bàdé kú o bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti ná alẹ́. òǹwẹ̀ tómi ń gbé lọ alápatà tó ń jẹgun ẹran aláṣọ tó ń rìn o ọmọ ọba tó ń ṣe bí mhm. ẹrú kí ni ká sì pé o. mẹsùrù bá pàdínà tó ń lajà àjòkò jẹjẹ bá yóò ṣe é kí n kọ. arákùnlá bàbá ṣẹ̀ṣẹ̀ jáde nísìnyí náà ni. Ah, la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam. arákùnlá ṣé o ti. Ah, ó wà mo fẹ́ rí ṣéyíkì ni mo fẹ́ rí wọn ni ó sì ṣe pàtàkì kí n rí wọn. àmọ́ ibi tí wọ́n lọ náà ò jìnnà ara àwọn aláìsàn kan tí wọ́n ń wò nítòsí ọ̀dọ̀ wa ń bí àwọn ni wọ́n súré wá pè wọ́n lé wọ́n sì sáré tẹ̀lé wọn láwọn ò ní pẹ́ dé. lọ yẹ pé wọn ò ní pẹ́ dé. ṣé o tó bá jẹ́ pé n tẹ́ fẹ́ rí wọn fún n tó le ni bóyá kẹ́mi àti àbá àkàwọ́ oṣù sáré lọ ibi tán ká sáré lọ pè wọ́n wá. ẹ àbá rẹ dáa àmọ́ ẹ jẹ́ kí gbogbo wọn kúkú jọ lọ bá wọn. Ah, ah, ṣé o àbí ilé ah, àmì. bóyá kẹ́ ẹ mọ̀ dára tiyín láàmú ẹ̀ mọ̀ pé ìwọ́n ọmọ kékeré. ìwọ́n dára mi láàmú Suleiman. ẹ ẹ kó wọlé ṣe kíá. ó yá ó yá ó yá. ọ̀pọ̀ tí Yorùbá ní àìfiṣẹ́. ṣé sáwọn eégún sà. sáwọn eégún sà. sáwọn eégún sà ẹ̀yin náà mo wá rí ẹ̀yin ni mo wá rí ó sì ṣe pàtàkì díẹ̀. lọ́kọ̀ọ́pọ̀ ẹ jẹ́ ká wọlé. àfa àbíyá mímú àfa àbíyá mímú ọ̀rọ̀ yín kò ti wá fẹ́ mọ̀ tún wá lè kí wá yìí kí ló dé tó jẹ́ yí pé tẹ́ ẹ bá ti sọjọ́ sàrà àbá fẹ́ sàlùkùránì kalẹ̀ débi pa pẹ̀rẹ̀ ẹ̀yin ìwálé kí n ti yín o tẹ̀sí mọ̀ pé ara kẹ́lẹ́ oṣù oríire láyé ni kò kéwu bí yóò bá kẹ́ olúwa rẹ̀ ó lùzà lìjẹ́ náà. afa sulaimon afa sulaimon kò ṣe pé gbogbo ìgbà tí sàrà bá yọ lè kí ó náà mò ń wá o ṣáà mọ̀ pé mi nìkan náà mo wà pẹ̀lú bàbá bí bàbá bá sì jáde èmi nìkan náà ni ó kun lé ìdínú tí òde kì í ráyè wà àti pé tí sàrà bá yọ ibi láì àná àbíjẹta náà kọ mo sì wá gbẹ̀yìn. ó wá ń jẹta ó ah, ah. wá ń jẹta ó wá ń jẹ ni o ti wálé eke o ti pẹ́ ah. ní tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ní ìsinmi pé ó mà láàjì tó wà wájú ọ̀dọ̀ wa mm. wọ́n fẹ́ sọ àlùkùránì kalẹ̀ lọ́la a sì pẹran kódà wọn sì rẹ sì ti gba àwọn ọmọ ilé kéwò jẹ tó fẹ́ gbọ́ wọn tó fẹ́ háwó gan ìgbà wọn bò yóò ra ayọ̀ wà lé lọ́la. lẹ́yìn ìgbà tí wọ́n bá sí ìrẹsì tán hmm. wọ́n tún háwó fún gbogbo ọmọ lékéwò. agbára Ọlọ́run wọn gidi gan ni wọ́n kò lẹ̀. ẹ á jẹ pé ìwà bí ìṣètò ọrọ̀ àyè lọ́dọ̀ bàbá lọ́la ìwà lè kéwù ní sì tètè dé. so wá rí pàtẹnujẹ ni wọ́n fi ń kéwù ní ìsìn gbogbo ẹ̀ pátápátá ni mo ti mo ti mo ti fa àyà mo ti ṣe. tí aláboyún bá wà ó sì wà yẹn súnmọ́ sẹ́mẹ́lá yàsára o ó wà lára tí àtàwọn ọmọ rẹ ẹ ti ṣe. Ah, ah, mo ti ṣe. sọ́dà kò sí nǹkan. mo ti ṣe àwọn ṣe sórí àwùjẹ rẹ. afága ni ni. Mm kò sí tí agbára ọlọ́run kan wọ́n yà sá ọlọ́wọ́ ọlọ́run àṣẹ yóò àṣẹ yóò wọ́n bí tí nǹkan kù sí ni pé àsìkò ẹ̀rùn láwa yìí àsìkò ẹ̀rùn láwa yìí bójú ọ̀bá rọ̀ kò sí tá a lè ṣe sí i ah. owó lágbára díẹ̀ náà. ẹ bọ ẹ má jẹ́ kó o síbi kankan torí iṣẹ́ rí iṣẹ́ tí wọ́n gbé wá yìí iṣẹ́ ẹ tó fẹ́ bímọ arákùnrin tí ìyàwó rẹ̀ ń rọbí hmm. ó ní kíní kan tó ń pè ní owó ó ní dúkìá fa ó sì ti sọ fún mi ó ní tí èmi ṣe wù gàní tí n bá lè sa ipá mi tí mo bá ń bẹ ọlọ́run tó ń gbóhùn ìyá tó ń gbóhùn ọmọ ah, pé kí n gbàgbé pé mi ò ní tó ti parí ẹ̀ ti sá gbogbo agbára tí mo lè sá ìkí. ṣé ìkí. nǹkan tẹ̀ sọ yìí mi ò Ama, lágbára díẹ̀ Ati ìrọ̀ òjò yìí ní pàtàkì. sheik náà sheik ẹ rí ọlọ́run fún ẹ̀yin ju àwa kan lọ. ọ̀dà mo gbà láti ṣe fún yín. àmọ́ ẹ̀ṣẹ̀ tó nípa ni kéèyàn fi tipátipá fa nǹkan tó lọ́wọ́. sheik ẹ̀yin ò ṣe jẹ́ àròbá ẹ̀ pé ọlọ́run fúnra ara rẹ̀ yóò rí i pé ah iṣẹ́ tí ẹ fẹ́ ṣe yìí orúkọ ohun ọlọ́run Allah àfẹ́fẹ́ gbé. aláhàpá bẹ́ẹ̀ ni torí pé iná lága fúnra yìí náà lọ́lọ́run wí. àwa ṣe ká tọrọ àforíjì ọlọ́run sì forí ẹ̀jẹ̀ pàápàá níwọ̀n ìgbà tó jẹ́ pé ó kọ ẹ̀ náà la fẹ́ fi gbéga ṣe pé tó dá náà la fẹ́ fi yọ nínú ewu ṣé wọ́n jẹ wọn.

jàlá jàlá jàlá yẹn tí ẹ bá ti gbà ẹ gbé wá fún mi mashallah pẹ̀lú ọ̀run arábìnrin náà fún mi ẹ jẹ́ àfi òkú rẹ̀ fọlọ́ láti ẹjọ́ lọ lọ́láhùlá ọlọ́kọ̀ àtàkùn ìlà. yá sheik. pẹ̀lẹ́ ah, ṣé ẹ bínú pé mo dá ẹ dúró púpọ̀ ah, ah, pẹ̀lẹ́. kódà tẹ bá dá wa dúró lọ́tún la mẹ́wàá àwa mọ kò yẹ ká kánjú rárá torí pé lórí mi gangan lè dé. látìgbà tó ti pè mí tó dúpẹ́ kò sí wàhálà kankan. pínlẹ̀ mo ò gbúròó ẹ̀ lọ. lágbára ọlọ́run kò ní sí wàhálà. ìdí nìyẹn tí ẹ̀gbọ́n mi tó wà ń ṣe pèsè ẹ̀bùn kékeré kan pé fún mi láti lè fẹ̀mí ìmoore hàn àti mi. dádì ẹ má bínú sí wa sá ẹ bá wa manage ẹ sá one thousand dollar ló wà bẹ́ẹ̀ sá. ọ̀sùpẹ̀lá ẹ jókòó jókòó. ṣé ẹ rí àrùn tó ń ṣe àbúrò rẹ àrùn tó lágbára ni wọn nígbàgbà tí ọlọ́run ti gba àdúrà lé lórí ó ti gbà nìyẹn ọ̀gbọ́ tí àwọn yorùbá wọn ní àkínwó wárápá ká àkínwó wèrè ká wọn bàtà ti pé ọlọ́run tó náà sì ti gbàdúrà lé lé ẹ lórí nítorí kàn lẹ́yìn ẹni ká dúpẹ́ àti ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sí àkà mọ́ ọpẹ́ lọ́rọ̀ yín bá hmm, tí mo fẹ́ sọ ni pé mùsùlùmí ni àbí christian. christian ló wá sá. títà ẹ mú lára ẹ ìfira kan lọ sí church sẹ́ǹgbọ́ lẹ́yìn náà àwọn aláìní tẹ́ mọ̀ pé wọn ò ṣètò yín ẹ fún ọ èyí tó bá kù bẹ́ẹ̀ náà bá lè lò ń bẹ́ẹ̀ kó sí tó burú. ṣé àṣàlátù fanabi wa Muhammad ṣé mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn pátá lọ́lọ́run gbà fún ó ní bóníkálukú ṣe ní mínísọ lọ́hùn ẹ̀ ó sì ní ipò tóníkálukú wà wájú ọlọ́run ṣé rí àwọn ṣéwù wa wòlíì ọlọ́run àwọn bàbá wa Abdul Gani àwọn ọlọ́run gbà fún torí wọn la fi jókòó báyìí ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń bọ̀ ń bi pé wọ́n fẹ́ wá ṣe lẹ́kṣọ̀ èrò máa ń pọ̀ jù báyìí lọ torí pé àwọn èèyàn rí i pé wọn ò tí ì dé láwọn èèyàn ò fi tí ì dé táwọn bá ti dé nìsín ẹ̀ rí i pé lóò tó kú jù báyìí lọ gbogbo ètò ẹbí jókòó yìí àwọn bàbá wọn fi sí dáyín lára ya inú yóò dùn ayọ̀ yín ó sì kún ẹ mọ bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ wọn ni ní tí bàbá bá sọ bẹ́ẹ̀ ni ó ṣe rí àwọn bàbá wa ní babagidi yìí tí wọ́n yàtọ̀ sí ti dàrú dàpọ̀ kéwù náà wù kọ akẹ́dààmú ẹnu ẹ wo kéwù àwọn bàbá wa ní kéwù gidi ah allah akbar ẹ rí àwọn bàbá wa náà lọ́dẹ ẹni bá dìrí ẹ̀sùn bàbá ẹ̀sùn bàbá ẹ̀dẹ́kọ̀ adìdẹ́ náà pariwo ṣẹ́wù. ó yẹ ẹjọ́ ko ẹjọ́ ko ẹjọ́ ko àwọn bàbá ń bọ̀ àwọn bàbá náà dé o. Allahu akbar Allahu akbar ẹ dákun ẹ mẹ́ ìjókòó fa àwọn bàbá wa táwọn retí àwọn náà wọ̀ ń kalẹ̀ yìí àwọn náà dé mọ́rẹ́rán ya sheikh waliyu min awliya illah wa alamatu sudan alimu min al-ulama àwọn ẹni ọlọ́run nínú gbogbo àwọn onímọ̀ ayé onímọ̀ kan rèé onímọ̀ tó wá tóbi ni tí ò ṣe fọwọ́ sẹ́ ẹ wọ ẹ má jókòó báwọn bàbá bá ní ẹ jókòó ni ẹ tó jókòó sẹ́wọ̀n kí bí bàbá pàṣẹ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ sì ni ó rí àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni. àyà kò mọ̀ lọ. ah baba ni ẹ jókòó ẹ dákun ẹgbẹ́ náà tóbi. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Eh, àwọn gáúsù tí a. Eh, àwọn nù. àwọn wòlíì ọlọ́run. àwọn nù. wàlíyùn láhì. àwọn nù. Eh, habibulahi àwọn nù. sọdíẹ́kù láàyè. àwọn nù. gbogbo nǹkan pátá ọ̀sẹ̀ rẹ̀ wọ́n orúkọ ọlọ́run bẹ́ẹ̀ náà ṣe ń jẹ. àwọn tó bẹ láàyè mi lọ ṣe ìdánwò ọjọ́ bisimilayi rahman rahim. baba ẹ dákun ẹ má bínú torí ọlọ́run. àti tàbí ọdún ah, muhammadu. àfojú yín rẹ bí àwọn ará mọ́kà kan ṣe padà fojú pa nábì rẹ̀. sallallahu alayhi wa sallam táwọn ará mọ̀dínà wa fojú tó dàwó tán ni kó máa bọ̀ lọ́dọ̀ àwọn. Allahu akbar bẹ́ẹ̀ làwa náà ṣe fi padà wò ẹ dákun ẹ má bínú. torí ọlọ́run torí ànábì. ẹ ní gbogbo kalẹ̀ àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ àwọn náà wà ń kalẹ̀ àwọn baba sẹ́wọ̀n badeku sẹ́yìn badeku ẹ̀ẹ́ àwọn náà ń bẹ́ ń kalẹ̀ àwọn baba nù baba ọlọ́run ní jẹ́ tẹ́ àmín ẹ̀ ní tán ẹ̀ ní ẹ̀ ti dàgbà ẹ̀ ní dàgbà yà àmín kọ́lọ́ ń lọ rẹ̀ mi baba fún wa. ọlọ́run ẹni ọlọ ẹ ẹ wo ìkàlẹ̀ yìí èsè kalẹ̀ àwọn baba. bẹ́ẹ̀ni. ẹ ibi tó bá yẹ là máa gbẹ̀yàn sí. bẹ́ẹ̀ni. sọ pé àwọn oníkẹ́ ní àtúnyúrò alàlẹ́ àṣìkàlẹ̀ yá ti takọ̀. bẹ́ẹ̀ni ẹgbẹ́ yẹlẹyẹ wọ́n wọ́tọ̀ ibi tó bá sì ni wọ́n máa fi yàn sí àyà pọ́nlélóye baba ìwọ ni Ọlọ́run ìwọ ni Ọlọ́run fi ẹ̀mí àwọn bàbá wa lé o sì ní wà wọ́n dànù. ẹ dákun bá ń wáyè kan bẹ̀ wọ́n fún àwọn ìyá ṣe ẹ dákun ẹ má bọ̀ wájú. mọ̀rẹ́haban mọ̀rẹ́haban ahlan wa sahlan. mọ̀rẹ́haba bẹ́ẹ̀ kan. ahlan wa sahlan. mọ̀rẹ́haba bẹ́ẹ̀ kan. ahlan wa sahlan ìyá ṣe kù. àfà ẹni kí bàbá ọkọ̀ dúró síwájú báyìí náà. bàbá ah. àwọn àwọn ọmọ ṣe ẹ ẹ ọmọ pé táwọn ẹni ọlọ́run bá rẹ ni ọlọ́run wọn máa ń ní bá ṣe máa kí wọn. wọ́n kàrà mọ̀ wọn. àwọn bàbá ní ẹdúró wọ́n ní ẹdúró báyìí náà. ẹ rí báwa ṣe wà lọ́jọ́ òní. àwọn bàbá ní báwọn ṣe wà ní ọjọ́ òtò ní àyè tọ́lọ́wọ́ bá ka wọn sí i. ṣéwù làwà. àwọn bàbá ní ṣéwù làwọn. bẹ́ẹ̀ni. àmọ́ ṣèyíkì làwọn. wọ́n ní ṣèyíkì làwọn ee eh, bẹ́ẹ̀ ni ṣéhù hmm. ni ṣéhù náà ni. àmọ́ ibi tá a jókòó sí yìí. wọ́n láàyè tá a wà yìí. gbogbo èèyàn gan ló mọ̀ pé ọba ò gbọ́dọ̀ pé méjìlá. jalajala àwọn baba ní pé kò pọ́síbù ọba ò ní pé méjì nú ààfin. bẹ́ẹ̀ ni ọba kan wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ hmm. ojú gbogbo wa ní lónìí. wọ́n lójú gbogbo wa níbí náà lónìí. nìkan ó ṣe gbákan dànù kẹrin ńgbà tí à ń bọ̀. àwọn ṣé ò ní pé bàtà fẹ́ wọ bí tà ń bọ̀ ní kọ́ńfọ́ọ̀tì tí gbogbo wa jọ ń bọ̀ lẹ́ẹ̀kan. táwọn ẹni àpọ́nlé. wọ́n ní àwọn ẹni àpọ́nlé. àwọn ẹni ọlọ́run. àwọn ẹni ọlọ́run. tí wọ́n wọ àlùjànnà. ah àwọn bàbá ní àwọn èèyàn rẹ tí wọ́n wọ àlìjẹ́nà kì í sàlìjẹ́nà lásán àlìjẹ́nà tó fìdá o. wọ́n fi ìdúró yé wa sí ni. wọ́n ní bá a ṣe ń bọ̀ tá a fẹ́ wọlé tàbọ̀ kọ́ńfọ́ọ̀tì wọn ni gbogbo wọn ti dìde. àmọ́ àwọn kan tá a rò pé èèyàn ọlọ́run ni wọ́n. wọ́n láà rò pé èèyàn ọlọ́run ọba ni wọ́n àwọn kan. tí wọn ò ní àpọ́nlé la. wọ́n láwọn tí wọn ní àpọ́nlé la. orí ìjókòó ni wọ́n mọ̀ wá. kéwù ah, eh, eh, ni. àwọn bàbá ní eh, òsòyàn mọ́. àwọn bàbá ní àwọn tí wọ́n fẹ́ yapa kìí ṣe gbogbo èèyàn náà ló tẹ̀lé ànábì báwọn yìí ò dìde pọ́n wà lórí ìjókòó. bẹ́ẹ̀ni anabi yìí sá àwọn kan náà wà tó ẹ báwọn náà fi lẹ fún wọn láwọn náà wà lórí ìjókòó wọn ṣe tiẹ̀ láíláí ẹ ṣé ká má tanra wa. àwọn bàbá yìí ṣe àmọ̀tara sóòótọ́ ọ̀rọ̀ dé abara wa sọ. ẹ wo àwọn ṣe gidi wà ní alágbolé. wọ́n láwọn ṣe ń gidi ń bẹ lálágbolé ní kóríyà. wọ́n wà lọ́fà. wọ́n wà lọ́fà. wọ́n wà nílọrin. wọ́n wà nílọrin ìlú mímọ́. wọ́n wà nìbàdàn. wọ́n wà nìbàdàn. káwọn ṣe igi kan tí ó jẹ́ nǹkan kó mọ̀ fi hàn kó mọ̀ halẹ̀ wọn àwọn èèyàn bíi. Allahu akbar. kì í tó yẹ ipe nfarẹ́ẹ̀dì ni wọ́n ń lò tán sì mọ̀ páyé ti ń lo bluetooth ní ìsìn wọn ni wọ́n ń bẹ lórí ìtò kọ́kọ́ lọ́hùn sáà. gẹ́gẹ́ bí èmi ti wá ń sọ o. wọ́n ní gẹ́gẹ́ bí ti bàbá wa ń sọ lọ. ọba ò lè pé méjì láàfin. wọ́n lọ́ba ò lè pé méjì láàfin capital letter ló. ṣéwù tèmi àti àwọn ṣéyíkì kan ò lè jókòó kọ báyìí. tọ́ ẹgbẹ́ lọ́n tóbi. ẹ ẹ jẹ́ ká tún buramọ́ kọ́ ọlọ́run ọba. Allahu akbar ẹ rí àwọn bàbá ṣe mọ̀ pé èèyàn ní pẹ́láyé kó mọ̀ ní ibìkan tó kù sí. àwọn bàbá tán wá jọlọ́gbọ́n wọ́n wá ṣàlàyé fún wa pé orí ipò téèyàn bá ti ń bìyì tí ń já bìyì tí ń gbayì lèèyàn máa ń wà. ẹ bàbá. ẹ gbé ẹni lọ gbé kíni ọwọ́ ìjùlẹ̀ gbé kíni ọwọ́ ìjùlẹ̀ ò jẹ́ lọ. bàbá wọn ní kẹ́ ẹ padà sórí ìjókòó láàánú ìjókòó àbọ̀ olè bàjẹ́. èsì pé wọ́n bínú lọ bàbá ńlọ ọ̀tọ̀ ni ẹ̀fọ́ kan bàbá ò bínú wọn lọ ọ̀tọ̀ ni ayakumọ̀lá tọ́. ẹ tí o bá dùn mọ́ forí sọlẹ̀ o. ayakumọ̀lá. wọ́n ní tó bá bàbá lọ kàn ní tó bá wà dàbẹ̀ ni pé wọ́n bínú wọn nìkan kíkẹ́ bá bó mọ̀ lọ. wo tí wọ́n bá ṣe tán tí wọ́n bá lọ tán. wọ́n ní tán bá ṣe tán tán bá lọ tán. ẹ kẹ́ mọ bá wa sí rádaràda ẹ yé èèyàn mi tẹ́ ní ìjókòó àwọn bàbá lẹ́yìn èèyàn tó wà níjókòó. ẹ má jẹ́ kí n tá à ń sọ yìí kó yà yín lẹ́nu. wọ́n ní n tá à ń sọ yìí ẹ gbọ́dọ̀ dúró yà yín lẹ́nu láíláí. ọlọ́run gan ní ká máa pọ́nra wa lé. ọlọ́run gan ní a máa ṣàpẹ́lẹ́ ara wa. ọlọ́run ní kó mọ́ìndà láàyè àìròmídà láàyè. wà mí náà ti jà ara tì wà láwọ̀ àìrò kí wọ́n á lẹ́yìn ẹnìkan wà wá sáàrin wa tó ṣe bí ẹ wo àwọn tí yóò dùn mọ́ ti lọ ẹ mọ́ bá wá sí ìjọ. lakọ́díkà àwọn tó bí láhi mí náà ṣe tán ní ìrọ̀jì mi bisimilahi rahman rahim lakọ́díkà náà làkún fi rọ̀ṣù nílá yìí ó sì wà tó ní asa. ọlọ́run má jẹ́ àṣẹ sí o ọlọ́run má má jẹ́ àtẹ ọlọ́run má má jẹ́ àkàbù ó ṣe owó ni wọ́n fi ń ra yìí ọ̀fẹ́ lábùkù fẹ́ ní ìyọ̀lọ́wọ́ ó sunkún <laughs> àwọn oṣù ilẹ̀ mi àṣà ìtara kí ló dé tó ń sunkún. báàbí ẹsẹ̀ tá a ṣe lójú àgbọ̀lé ni ẹsẹ̀ ńlá ni. Ah, àṣẹ̀sìn ìbùlẹ̀ amín àṣẹ̀sìn. bámi ọlápẹ́ kì í jáde ni ọlápẹ́ kì í jáde ni mo mọ́ ń jáde mo mọ́ ń tẹ̀lé wọn lọ síwájú ìjọ mi tí n bá tún tẹ̀lé wọn lọ tún di àbábá mi ẹsẹ̀ ńlá mo ṣe wọ́n fi mí ṣẹ̀ sí. Ah, Allahu Akbar Allahu Akbar. Mulyamin ẹ̀sìn kọ́ ọlọ́run fẹ́ẹ́ fi dá ìgbàgbọ́ wa wò ni ara ìṣòro tá a gbọ́dọ̀ là kọjá wọ́n máa fẹ́ bóyá ìgbàgbọ́ wa omi a gbọ́dọ̀ gba èṣù láyé ah Mulyamin ṣe bó kéwù. bẹ́ẹ̀ni. ṣe ọ̀ọ́ká nípa ìtànà bíi Yusuf. alẹ́ sàlátù àṣàlám. alẹ́ sàlátù àṣàlám. àmọ́ bá mi mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí yín hmm. bá mi kí ló dé ládùúgbò ọlá tọ́lọ́run fún yín pẹ̀lú gbogbo òkú tọ́lọ́run fún yín gbogbo yìí tọ́lọ́run fún yín láàrin ìlú tó jẹ́ pé báwọn èèyàn bá bá ìṣòro wa sọ́dọ̀ yín bá mi láàká tó rí ìṣẹ́jú méjì yẹn ti wò wọ́n sàn béèyàn sunkún dọ́dọ̀ yín yóò bẹ́rìn jáde béèyàn bá níṣòro ọmọ bíbí bá mi bó bá dọ́dọ̀ yín yóò rọ ọmọ bíi àmọ́ kí ló dé ládùúgbò ọlá tọ́lọ́run fún yín ládùúgbò agbára tọ́lọ́run fún yín láti ìjọ tí ọlọ́run ti dá mi sọ́dọ̀ yín bá mi n ò rí gbádùn kan látàárọ̀ dalẹ́ rí ṣubú dàgbà náà ṣe tán rẹ wọ́n tó bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan tó ṣe ẹ́ lọ́wọ́ pé kó o ṣàìsàn à ń rí jẹ à ń rí mu ó dáa tó ń fún àmì ètí òní ṣe ọlọ́run wá sórí fún wa ni ọlọ́run sórí fún wa tóun ṣe wádìí ẹ̀ mọ́ ṣe wádìí ọlọ́run ní dára lọ́wọ́ tó bá yá àwọn náà rí i pé bá a ṣe fẹ́ kórè dáadáa lórí níwọ̀n gbà tá a bá ti fi ọlọ́run sílẹ̀ tá a tẹ̀lé òfin ẹ̀sìn Islam fi lélẹ̀ fún anura surani bákan náà tá a wá di alukurani mú tá a jẹ́ kẹsẹ̀ wá ọ̀yẹ̀ nígbà kan <laughs> walhamdulillah o ti gbọ́ báyìí olùkúrò ọ̀yọ́ ìyá ló gbẹ́ kura náà ṣe ọkùnrin jẹ́. <laughs> ẹ̀yin náà lẹ́ ń béèrè mi àwa ni sí òsì láburú. kó má sí ni bàjẹ́ kú èmi ni mo pe àwọn ẹlẹgbẹ́ mi pé kó jẹ́ ká wá sọ́dọ̀ ẹ̀ torí yẹ̀yẹ́ tí ọmọ tí òtún ẹ fi ẹ ṣe lénìí tẹ̀sí ẹ wọlé gẹ́ẹ́rẹ́gẹ́ kò dùn mọ́ wa o kò dùn mọ́ wa rárá òun la ṣe ní ká wá yọjú sí ẹ ká wá ṣe ẹ pẹ̀lẹ́ ẹlẹ́yà náà pọ̀ ẹ̀sìn yẹn ti pọ̀ jù ah, ẹ̀sìn yẹn pọ̀ débi wípé àwa gangan fúnra wa à ń ba káànú ni torí pé a mọ̀ pé èèyàn pàtàkì ni ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé òun ni ìyẹn la ṣe wá wò wípé ó yẹ ká wá sọ́dọ̀. nǹkan abága nìyí kò lè fàbùkù kàn mí kò tábùkù bí kàn mí ah. kádàrá Ọlọ́run ń ṣiṣẹ́ ẹ̀ ṣe rí láyé ìgbà kan àwọn ọ̀ràn kùrẹ́sì wọ́n gbógun ti ànábì mọ̀ọ́mọ̀ sallallahu alaihi wasallam ogun ìmọ̀ pọ̀ o ọlọ́run wa ni ànábì sallallahu alaihi wasallam fọ́kàrà rẹ balẹ̀ ó borí ọ̀tá rẹ máa ké kúlà ó sì fálákì wà nọ́ọ̀sì ìṣẹ́gun ọ̀tá ni ó sì ké ó ṣẹ́gun àwọn ọ̀tá ọlọ́run tó ṣẹ́gun ọ̀tá ànábì mọ̀ọ́mọ̀ sallallahu alaihi wasallam náà ni ó ṣẹ́gun ọ̀tá fún mi ẹ fọ́kàrà yín balẹ̀ kò sí wàhálà olúwa rẹ ṣé mo dúpẹ́. mi ò sá fún yín bí mo sọ fún yín mo ní kò ní í gbọ́ gbogbo tá a bá sọ bá sọ kò ní í gbà ṣẹ́ẹ̀rì bó ti ṣàgídí báyìí ah. a ní kéèyàn òun ká mu ká mu sọ́dọ̀ ká tún ayé ẹ̀ ṣe ká pawọ́ pọ̀ báyìí mm. ah, kó soríire ká lè fi bá ẹni tí ń. kò ah, burú èmi lèmi nífẹ̀ẹ́ o mo nífẹ̀ẹ́ paríko mo nífẹ̀ẹ́ gan yẹ bó ṣe wáá fi àbùkù kàn mí ṣó dáa ṣó dáa. bájẹ́ bẹ́ẹ̀ àbùkù yìí pọ̀ ń tẹ̀mí o. ẹ ṣe ẹ má lọ ẹ mọ̀ wípé aláàánú ni wá olóore ni wá ah. olóore ẹ̀ ni wá kò yìí tí ì yé ni. Ah ṣé ẹ gbàgbé wípé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ tó máa ṣẹlẹ̀ sí i tó jẹ́ wípé kò ní mọ lórí òun nìkan hmm, títí dé àwọn ẹbí ẹ̀ ṣé gbàgbé ni. àti dè ni wọ́n mọ̀ àti tú agbára àfiṣífìtì ní ayé òní mú wa wọn ò ní mú ọmọ wa ẹ ṣàmì o. ṣé kìdà. bàbá wa nulẹ̀ ah. ó tiẹ̀ dá tẹ́ dé àti bá a bá sọ̀rọ̀ bá a bá sọ̀rọ̀ bábò yẹkùn sùn bí àtẹ̀yìn bá a bá wọn sọ̀rọ̀ bóyá wọn ò gbọ́sìn lẹ́nu. Hmm. Ah, ọlọ́run ò jẹ́ kún wọn gbọ́ pé ṣé kì jáde fún mi. kábíyèsí ọlọ́run hmm. àgbà dánwò èèyàn fò sálẹ̀ kó kú lójì. bẹ́ẹ̀ni ọlọ́run má jẹ́ arírú ẹ̀ mọ́ ni ọlọ́run má jẹ́ arírú ẹ̀ mọ́ ni ọlọ́run má jẹ́ arírú ẹ̀ mọ́ ni ọlọ́run má jẹ́ arírú ẹ̀ mọ́ ni. Ah, sheikh wa rahmatulahi wa barakatuhu. wa rahmatulahi wa barakatuhu. ẹlẹ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ti bìlì aminu a ó dùn wá hmm, Ọlọ́run ní jẹ ariwo ẹmu ẹpẹ̀lẹ́. bisimilayi bisimilayi. ẹni káwọlé. bisimilayi. eléyìí. ah àwa ò ní lè wọrú inú ilé léyìí. làhá ìlà. ẹ àní lè wọlé ẹ orí ìwọ lọ sí inú mọ́tò ó rí polybag five hundred thousand ló wà ń bẹ̀ wá gbé fún sheik. ẹ wọ ọmọ ọmọ ọmọ mo yọ̀ǹda irọ́ ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu irọ́ ẹ jẹ́ ká gbé fún iṣẹ́ mọ̀ pé ọmọ ṣẹ̀ṣẹ̀ kú ni tó bá sì wà ń lé ẹ má fi ẹ má ṣe yọnu ká má ṣe yọnu wọ́n láwọn ò fẹ́. ẹ gba owó yìí. owó ànábì òkú ń bẹ. ọ̀dà o bàbá láwọn ò fowó o a sì ti pọ́n wọn lé o. a bá pọ́n wọn lé a pọ́n yìí lé bẹ́ẹ̀ ò sì pọ́n wọn lé àwa ò dá aṣọ o làwa dá bó. ẹ bá pọ́n bẹ́ẹ̀ ò sì pọ́n wa lé àwa ò dá aṣọ o làwa dá lábàpọ̀ wọlé àpọ̀yìn ilé bẹ́ẹ̀ ò sì pọ̀ wọlé àwọ̀ òdà aṣọ ànàbì yóò làwádà bó. gbogbo ojúṣe tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí mo sọ mo sì sá. wẹ́sẹ̀ mi dúró mo sì sàdákà ìgbà àṣẹ ọlọ́run. sówó tí mo bí tí mo nígbàgbọ́ pé mo ní ó bẹ̀yìn tí ọ̀dọ́ ẹ̀yìn sí tí ọmọ bá iṣẹ́ ìwọ lọ lọ mo fún kalẹ̀ lọ́sàn gan ó sì kú mo wá dé ń káyé fi ń ṣẹ̀sí lé mi ń ṣẹlẹ̀ yá mo ti dé mo túmọ̀ sí pé mo sì wá náà ní ìṣèlú sẹ́mi náà lágàbọ̀ra ẹ̀ ló pọ̀ lọ kápẹ́ ó dẹ́sẹ̀ àrùn tí mo ṣe ìtọ́rọ̀ dáríjẹ́ mi ìfẹ́kọ̀ọ́ dáríjẹ́ mi. Now, I ah! Kí ni àǹfààní tá a fi sáyé tí ọ̀fọ̀ wọn sáyé? kí ni ìtumọ̀ gbogbo ìwà pẹ̀lú fún. àṣírí kan gba yẹ̀yẹ́ àṣàyẹ fi mí ṣẹlẹ̀ yá àfa àbádé lọ́tọ̀ àfa kú lọ́sì yìí. gbọ́ kí wà láǹfààní mọ́ mi o. ẹ̀gbọ́n tí kò lẹ́kọ̀ọ́ rí alábìímọ̀ mọ́ wọ́n fi àròlé lẹ̀ lọ. kí ni kí ni ìtumọ̀ àmọ́ tí mo ní? túmọ̀ sí pé bọ́ ń pẹ́ jù báyìí lọ. lọ́wọ́ sí ti bẹ́ẹ̀ bá jáde lóko. ṣí yan Bàbádékù yìí ló ti wá ah, ibi báyìí ni mo ti gbóhùn ẹ ikọ́ tó wá ṣẹlẹ̀ ní wípé ó ní yàrá kan tó ti àmì ara sọ pé ní yàrá ẹ̀gbọ́n gbogbo lòun yẹn ti wá. ẹ jẹ́ ká bọ́ lóye jà lọ wò ó. a máa lọ tún ẹ máa lọ fọwọ́ ibẹ̀ náà ni ẹ máa bọ̀. ibi ọ̀bọ̀ ń bi ọ̀nà alukurani bẹ́ẹ̀ mọ̀ sọ kurani mo gbọ́kànlé gbọ́kànlé nǹkan mi alukurani ni. ṣé àwa ló yí. Ah, ah, ah, mi ò rí sọ o mi ò rí sọ o ṣùgbọ́n ẹ má robi sí mi o ẹ má robi sí mi ibi ọba o. àwa lọ tẹ ẹ ó kù díẹ̀ kó tó mọ gbogbo ta kó lọ́wọ́ yìí a kó wa fún ẹ ní nǹkan ayọ̀ ní ìkó o ẹni àbí kò burú ẹ máa kó lọ ọkùnrin ẹni gbọ́. ó oh, ẹjọ́ ẹ̀kọ́ ti tó báyìí kò burú káàmù kú mọ báyìí. ẹ kílẹ̀ o sẹ́ẹ̀ni sẹ́ẹ̀ni àbí kí ni wàhálà ń kó báyìí báyìí. a wẹ̀rẹ̀ ṣe yí ni. bájòkù jẹ́jẹ́ bájòkù jẹ́jẹ́ àjòkù kúkú ní jẹ́ ọ̀gbádùn bàdé kú o bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́. kí ni ká sì pé ó bá dé jẹ́jẹ́ bájòkù jẹ́jẹ́ àjòkù kúkú ní jẹ́ ọ̀gbádùn. kò sí wàhálà. mo ti parí ìbẹ́jú mi lẹ́yìn tó ṣe mọ́. ó dẹ̀ ti ṣe everything tó yẹ kó ṣe padà. okay okay okay sí wàhálà. àǹtí mo ní kí ni kí n prepare fún mi. láwọn náà mo ṣe wá òkè ah, ah, fún náà. àwọn aláwọn ti fẹ́ jẹun kò sí wàhálà ẹwù <laughs> ìgbàkigbà tó bá yá yín mm. ẹ bá rí mm. ah, <laughs> ẹ̀fọ́ tí mo ṣe sí yẹn ẹ̀yin gan ṣálẹ̀ ní méje ni àbí méje. eléyìí ẹlẹ́mìí sixteen ni bí àgbọ̀nlẹ̀ ní bùlọ́lé. ọ̀dà ó mọ ẹ̀fọ́ tí mo ṣe ẹsẹ̀ yẹn bá ń gbé jáde ní fridge kí n máa ṣe òkèlè tọkọ mi máa fi jẹ fún mi tó tó bá ti ṣe yẹn tán èmi náà yọjú sí láìpẹ́. báwo dẹ̀ ni ṣé láwọn mi ń ṣe dáadáa. ẹ eh, tí yóò bá ní bọ́nà ọlọ́run ara ọmọ dáadáa ni in fact láti pàtó tí wọ́n lè o ti relieve me of stress a lot gbogbo èmi ni mo ń tún lè ṣe máa káṣọ sínú washing machine gbogbo ẹ̀ agbàdo ti dé nílé ìbáyìí lè ṣe mọ́tò mi ṣe òun mi làgbóyọ̀ kì í ṣọlẹ̀ wọ́n sì lè wá èmi náà ṣe máa bá ṣe bọ̀ ṣe òfin wà lákàn kí n tó jí láàárọ̀ kó ti parí gbogbo ṣe ṣé wàá rí pé ogun nǹkan tí mo san paláwọ mi kò sí rọmbẹ. Ah, ọmọ dáadáa ni ọmọ tó tọ́ tó tútù rẹ̀ tọ́ ni àwọn kọ́ dẹ̀gbẹ́ kan ọmọ dáadáa ni. ìdí nìyẹn tó jẹ́ pé bàrà tí mo lọ mọ lọ́dọ̀ màmá ẹ̀ mo wò pé mo ló lè wà ó tó máa wà òkè tó fi ṣe pé bóyá kò lè wà lọ́dọ̀ tèmi náà kó wà òkè bọ̀ torí tèmi lílọ bíbọ̀ yẹn tó wọ́n rò pé mo ló lè wà tó lè wà òkè. Ah! in fact ẹ wá túbọ̀ I mm. really appreciate it because ah mi ò lè parọ́ fún yín ọmọ yẹn she's really a helping hand ó ti try gan ó ti try gan. olówó rí ah we're not lòun ń bọ̀ ṣe kò ní pẹ́ dé wọn máa tó bá yín bí tẹ́jú kò sí ẹ wo ẹ jẹ́ lọ yọjú sọmọ ẹ̀ torí nǹkan tí mo kò gbé sílẹ̀ màá lè ṣe òkèlè tọkọ mi máa jẹ sí mú bọ̀ àbí kì í ṣe tí náà mọ̀ <laughs> ẹ̀yin lọ́sìn sí náà mo sáré wá pẹ̀yìn. kan pa. tí ìlú kan kò sọ fún mi. oṣù pariwo látọjú oorun ni ma. ó ti dá báwọn ó ti dá. oṣù bẹ́ẹ̀ ni ma ó pariwo látọjú oorun. ó wà wọ́n kù lọ́rùn pariwo ìrọ́mà àfúnjẹ ni apẹta ni ẹ mọ̀ ṣe é kò burú. Ah! ẹni ìjọba ìjọba. Ah! ẹ ti tẹ ọká nírú ó ṣetán láti gé ẹ̀yin jẹ báyìí torí pé kí ni ẹ dá wa lóró pẹ̀lú ọmọ wa ọlọ́run mi ò níbikíbi tó o bá wà báyìí ṣe ni kó o jẹ́ wa níhò ọlọ́run mi ò ń tá a pè é fúnṣẹ́ àní ẹni tó ṣekú pa ẹ́ gangan òun là fẹ́ kó o bọ́ síta kó o wá sọ fún wa ọlọ́run mi ò. Ọláwùmí Ọláwùmí ayébínú kan wọ́n da kan sómi ayébínú yọ̀ wọ́n da yọ̀ sí èpẹ̀ ah! ayé dẹ̀mí elégbodò Ọláwùmí yọ̀ a fẹ́ mọ irú ikú tó pa ẹ gọ̀ọ̀gọ̀ ká tó mọ tá máa ṣe. ìyá mi ènìyàn ló fọ́ gbádùn igbá òdèdè lógo ibi tí mo ti ń ṣiṣẹ́ àwọn ọlọ́dẹ̀ mi lè lò. sí ìyàwó mi nílé ló máa ń wọrú aṣọ tó ń wọ̀ yìí àwa bẹ̀rẹ̀ sí ní yídi sí mi ó fẹ́ dán mi ó fẹ́ mọ̀ bóyá mo pé lọ́kùnrin èmi náà wá jẹ́ kó mọ̀ pé lákọ̀ mu wá bí ìbọn èyí ni kò ní dọ́là. Okay, láwọn mi. o ò rí mi bí o. kí ló ṣe é. láti bíi three days sí mo ti ń lọ́fẹ̀sì pé ó rẹ̀ mí láti inú. ó rẹ̀ láti inú. bẹ́ẹ̀ ni mà. dẹ̀ tún bí ìlànà náà àbí omi tí mo ní kó gbé kaná So lọ tún bí tún bí lánàá tún bí ilé ni náà definitely ààrẹ ọ̀yá nìyẹn ìjọba kan pè ní malaria àbí typhoid kan ní méjèèjì kò sí wàhálà tó bá ti di ìrọ̀lẹ́ wà lórí family doctor wa sọ wà lè bẹ̀rẹ̀ bóyá typhoid àbí malaria ìkọ́ ní méjì ṣáà ló máa jẹ. máa rí lọ sinmi sí ààrẹ màá bómi kánú kan kò sí wàhálà. Kí ni o sọ pé ó ṣe gangan? Ọkọ̀ wọn ní sísì pé ó máa ń rẹ̀ mí láti inú. Tó bá dẹ̀ ti rẹ̀ mí láti inú yẹn, máa ń sábà always lọ bì. O kò máa ń notice pé inú máa ń run ẹ́, then wàá dẹ̀ máa bì. Then ó máa ń rẹ̀ mí láti inú wa. Ah, ó ti tó bí ìgbà mélòó tó ti observe irun kan bẹ́ẹ̀? At least that's to be five times. Five times? Bẹ́ẹ̀ni sọ. Ah, okay kò sí problem màá pe nurse nsìn so ọ máa ṣe test fún ẹ so tó bá ti run àwọn test yẹn fún ẹ anything tó bá ṣẹlẹ̀ màá jẹ́ kó mọ̀ nurse please come. Um, ẹ máa bá mi mú àǹtí lọ sí lab kẹ lọ run test fún un so anything tó bá ti jẹ bó bá yẹ jẹ jẹ kí n mọ̀. okay sir àǹtí ẹ jẹ́ ká lọ. ẹ tẹ̀lé wọn. madam ẹ káàsán ma ah, a ti ṣe test fún ọmọ tẹ́ ń rán wa so àyẹ̀wò dẹ̀ jẹ́ kó yé wa wípé ó ti wà eight weeks gone bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ti lóyún oṣù méjì báyìí bẹ́ẹ̀ ah, ah. ah, madam ó ti pẹ́ náà tá ti ń babù náà ó dẹ̀ yẹ kẹ́ ti mú ọṣẹ ọwọ́ mi. Eh, gẹ́gẹ́ bó ṣe jẹ́ gangan ni mo ṣe sọ fún yẹn ọmọ yẹn ti wà confam pé ó ti wà lóyún ok all right ma. Rotimi, Rotimi, o lè imagine what's tí doctor sọ fún mi can't even believe this. No, no, no, no, no. This can't be true. Lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo kọ̀ realize pé láwọn ọmọ yìí sùn káàkiri inú ilé. Wọ́n pe kí ló ń sọmọ tó ń ṣe báyìí. Àná bó ṣe bẹ̀rẹ̀ sí ń bì nìyẹn lánàá. Ah, Bá ti mo rí Tóbi mọ́ pé ah ṣé kò ṣe nǹkan tí mo rò lò ṣe ọmọ ẹ̀. Bí mo ṣe pe family doctor wa nìyẹn pé màá rán ọmọ ọmọ ọ̀dọ̀ yìí wá sọ́dọ̀ yìí. Ṣé understand? Mo dẹ̀ ní kó lọ síbẹ̀. O ò lè believe nǹkan tí doctor sọ fún mi sì wà tó pè mí. Doctor ń jẹ́ kó yé mi wípé Naomi ti lóyún. Ah! o lè imagine ní ọmọ tí mi ò rán jáde lọ sẹ́ni wé inú ilé yìí nìkan náà ló wà àbí ọmọ yẹn jáde tá a bá jáde lọ ni àbí gbogbo ẹ ó yẹ mí ah but ẹnikẹ́ni tó bá dọ́rùn nǹkan báyìí wò ah máa fi mú ẹ̀fọn fi rẹ̀ mo kàn ní kí n sọ fún ẹni o torí ìwọ ló máa ṣe sẹ̀sẹ̀sẹ̀ èmi ò ráyè gbogbo yẹn nítorí ẹ̀ ló ṣe ní mi ẹnikẹ́ni tó ṣe orúkọ báyìí ah èmi àti àjọ wọ ṣòkòtò àjọ kẹsẹ̀ ṣòkòtò kan náà òun kàn ní kí n sọ fún ẹ. kí ló ṣẹlẹ̀ mo ti mọ ti tẹ̀bẹ̀ o mo ti mọ ti tẹ̀bẹ̀ má wulẹ̀ bọ́dà kó fẹ́ bẹ̀ mí torí ìwọ nìkan máa ń sáyé bà lẹ́rù ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ lòún fẹ́ wà là mú wa bíbá yìí o dáadáa ò lè jà ó làbúrò tó ó làbúrò gbójúlé wo wo wo baby please don't even beg me don't even beg me torí màá mẹ́sàn pé mo dí pẹ̀lú ẹni tó ṣe irúṣẹ́ burúkú yìí ah. wo Rotimi mo sọ mo sọ o má wulẹ̀ bọ́dà kó fẹ́ bẹ̀ mí o nǹkan tí máa ṣe ni máa ṣe o kí ló táwọn èèyàn máa ṣe báyìí náà ó sọ pé ó ti lóyún in fact ó ní pé oyún four weeks ló wà nínú ẹ̀. ibo ni ọmọ yẹn wá sí. ó yẹ kó wá on our way to the house now kò tí wọlé kò ìwọlé dókítà kọ pè mí ni ló ń sọ result yẹn fún mi. ó jẹ́ kí n mọ̀ pé dókítà ti ṣàlàyé fún kò tí lóyún. no no no no of course na doctor ò lè sọ result fún now ṣèlérí mi mo ní kó lọ ṣe result èmi náà lọ máa sọ fún un wà àwọ̀ lè mi àwọ̀ lè wá bá mi. ọmọ Fọlákẹ́ má jẹ́ kí n parọ́ fún ẹ ilẹ̀ kó ti mú mi lọ́wọ́. o má jẹ́ kí n tún ẹ níbi tá a bá dé yìí ẹ jẹ́ kí n tún àṣírí mi síta kó lè dá sọ́pọ̀ mi sórí àwọn kókó máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta tó bá jáde kúrò nílé ọmọ ẹ ó kọ́ lè wánú ilé àbí kó máa wo tv àbí kó máa sìn kankan lọ́wọ́ tí máa máa wojú ẹ̀ báyìí fẹsẹ̀ ni máa ń rí lójú ẹ̀ mi ò bá ní gẹ̀ẹ́tara mi mọ́ àfìgbà tí máa gẹ̀ẹ́ dàn pẹ̀lú ẹ̀ lójú mi tó máa ń kà má jẹ́ kí n tàn nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn má jẹ́ kí n parọ́ mọ́ àtọwọ́ mi ló ti wá. ọdún tó mú mi ọdún tó mú mi ẹ rántí mi rántí mi rántí mi ìwọ ló fún láwọn mi lóhùn. ṣèṣe mi kò ṣèṣe mi kò ń ṣẹ́jú mi. ẹni agbójú ọkùnrin ò bàjẹ́ ni ẹ̀ náà ìwọ ló fún láwọn mi lóyún ah. kí ló tún ṣe orúkọ báyìí fún mi lóde ni ṣé mo ò ṣiṣẹ́ mi tó gẹ́gẹ́ bí ìyàwó ni tó lè má dúró rere tí mo ń sá lórí kémi àti ẹlẹ́ ní ọmọ láyé ìwọ yìí last week mo ṣèṣì láti lọ òyìnbó gbogbo test tó yẹ kí n ṣe pátápátá ni ò kárí àwọn tó lè sọ wípé kò sí nǹkan kan tó ṣe mí àti pé very soon ọlọ́run àdá lọ ṣé kò tó fi sọ fún mi nìyí ṣé kò tó fi sọ fún mi. torí ọlọ́run fi ọlọ́run bá mi fúlákẹ́ fúlákẹ́. àwọn ah! ọba ah, mi wọ ìjọba mi wọ sọ́dọ̀ yín nìyẹn ṣe rí ọmọ tí ẹ wò yẹn mi ò tiẹ̀ mọ ẹnu àti ojú tí mo fẹ́ fi wo àwọn òbí ẹ̀ láti wá sọ pé ọmọ tó fún wa pé ká bá tọ́jú ó wá ti ń di ẹni tó yẹ kó ń gbé oyún ìyẹn ní kọ́kọ́ ní issue tó wà lẹ́yìn o tẹ́ bá tiẹ̀ mọ ẹni tí ó ní oyún ọ̀hún fún à ìwọ ẹ̀ bá wa káàánú àwọn ọmọ tó ń bá àwọn onílẹ̀jà àwọn ọmọ ọ̀tá tó ń ṣe wàhálà tó ń fàjọ̀bọ̀ nínú ẹ́sítéètì òun dẹ̀ délé kò sọ fẹ́ nìkan nígbà tí gbogbo àkàrà wa tún sẹ́kù báyìí ló ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún wa pé ìjọba ìbàbà tó ṣe wàhálà ní àdúgbò kìnnì kan òun náà ò fara pa ó dàgbò láti fẹ́ bẹ̀rẹ̀ ẹni òun fẹ́ lọ fi sọ fáwọn ọ̀bẹ pé òun tán ni àtọ́jú ó ti lóyún ẹni pé ó yún ẹ̀sìn ni káàtì sọ pé ọkùnrin kan dúró pé òkè ní ìdúró pé èmi ni mo fún lóyún mo dẹ̀rẹ́dẹ̀ àti fẹ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìdí ni láwọn ìgbé èmi àtọkọ mi gbogbo ogun tẹ bá lè bàa dá lórí ẹ̀ tí ó yìn máa fi wálẹ̀ lójú ilé lọ lórí mẹ́sì lélẹ̀. madam sherry gbogbo nǹkan tẹ́ ẹ ṣàlàyé ló yé mi ẹbí mo fẹ́ kẹ́ mọ̀ pé ó wà highly unprofessional sherry lọ́spítù wáyé tí èèyàn bá wá bẹ́ẹ̀ tá a dẹ̀ notice kò sí lóyún tá a ṣe proper test fún ẹ̀yìn tá a máa ń ṣe nurse ní ká gbà nímọ̀ràn pé kó máa wá dídé fún antenatal àti bó ṣe máa gba ìtọ́jú tó péye bó ṣe máa rí pé ó bímọ yẹn láyọ̀ àtàlàfíà bọ́ yín tẹ́ bá mi sọ yìí ah, ó máa lè díẹ̀ ó máa lè díẹ̀. ẹjọ́ tó lọ lọ dọ̀tọ̀ àwọn náà mú un ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ family doctor for years wọn náà bá sọ wọn pa you just need to help us please. ẹ mọ kọkàn mi ò lè bára tún lórí ọ̀rọ̀ mọ́ta sọ yìí ó ti dá wàhálà láàrin àtìyàwó because wọn tó ń bá mi fa ni pé èmi ni mo máa ń fa ọmọ ẹni face tó bá ti rí wá sàdúgbò màá ti gbà mí báyìí màá tún aláwọ̀ wá wọnú compound wa àti fún wọn lọ́tí màá fún wọn lóúnjẹ sọ pé ká pé kò sí yẹn bẹ́ẹ̀ ni wọn lè ní gọ́ọ̀tà àti sèkátọ́ sí yẹn náà ń sìn ẹ dẹ̀ rí i pé àwọn tá à ń sọ yìí wọn ò sí ládùúgbò wọn kí ni ẹ ọlọ́pàá ti kọ́ wọn kí ni ẹ máa dá wàhálà sí wa lọ́rùn ẹ jọ ẹ àṣìṣe wa ẹ jọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti ṣàlàyé sí um, mo understand yín náà and mo um, èmi ni family doctor yín and um, kò dẹ̀ láti mọ́ra màá <sighs> try best mi lórí ẹ̀ àwọn bàbá lè ṣe sí. long, but we should ó at early stage right? so tẹ bá ti ń lọ sìn máa kọ àwọn òkùnkàn fún yín tẹ máa ra lọ́nà tẹ bá délé kẹ lò fún ó dá mi lójú pé ó máa wálẹ̀ ṣẹ́gun ẹ má wọlé. ṣẹ́gun ṣẹ́gun. ah láwọn pẹ̀lẹ́kùn mi náà lára ẹ̀ báyìí. ó balẹ̀ mọ́. Ah, a tún wọ̀ balẹ̀ dáadáa a tún ti sọ pé gbogbo ara ẹ̀ ṣe ń ṣe oògùn tí dókítà ní kò lò lẹ́yìn so tó bá lò ó sí ara ẹ̀ àti balẹ̀ dáadáa wọ́n ní méjì ló máa lò láàárọ̀ àtàlẹ́. ṣé mo máa lò ó sí ìyẹn. ẹ lò ó ṣe bó ti jẹun. bẹ́ẹ̀ ni. àti ah, ìgbà tó bá ti jẹun yà lò ó yà yọ ọ̀nà méjì ń sìn. Yọ yọ yọ yọ yọ. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Bí a mú mi sí mi sí mi sí dáadáa. Wọ́n lè fi flush gbogbo ẹ̀ dáhùn. Pẹ̀lẹ́ má ṣe fi ẹ̀kọ́ kan òye. Gbogbo tó wà nínú ti ṣe pátápátá. Tó bá lè tún dàrú, màá fún méjì tó kù. Tó fún máa lọ méjì dàrú mi ẹ̀kọ́ tó fi ń bẹ̀ta. Ẹ ṣe gan bóyá. Ẹ ṣe máa. Sùn ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ah, tó sọ máa sùn sùn dáadáa. Pẹ̀lẹ́ o. Ah! Ah! Ayé máa ń ga o tó sì jẹ́ wípé ibi ọkàn wa gbèrú sí ọ̀tọ̀ ni. ẹ bá lọ sùn kò jí ni tí wọ́n sọ tèmi nígbà tó bí ọmọ mi dé wọ́n sọ fún mi wípé ọmọ mi sùn pariwo látọjú oorun ni ètò ẹ gbà mí ẹ̀yin ìyá má ṣòye ẹ má jẹ́ kí ìyá yìí jẹ mí gbé ẹ má jẹ́ kí ìyá yìí jẹ mí gbé o ẹ má jẹ́ kí ìyá yìí jẹ mí gbé o. kò ní jẹ́ gbé ìyá ò ní jẹ gbèsè ṣebí olórí ti ní kọ́ máa tayọ ọ̀ká nírù wọlé wọ́n ti tẹ̀ báyìí wọ́n ti tẹ̀ wá lójú bàṣàbàṣà gbogbo tá a bá ní la máa ṣe. afọkọ ẹ balẹ̀ ṣebí òun ní jẹ́jẹ́ wa la jókòó ní ìsìn tí wọ́n wá tọ̀ wá. wọ́n á gbádùn wa nínú ilé yẹn gbogbo ẹbí yẹn wọ́n á kúrò wá ọkọ ẹ balẹ̀. ǹtìmọ́ nǹkan ṣoṣo tí mo fi látọ̀ òtítọ́ òtítọ́ òtítọ́ aláwọ̀ mi máa lọ lọ́rọ̀ mọ́ kí gbàgbé máa lọ. tán ó tán o àbáfẹ́ burú àwọn náà ń kọ̀yàn o òun rèé o. òtítọ́. a ti sùn fún ẹjọ́ ọmọ mi bàbá ẹjọ́ ẹjọ́ ọmọ mi bàbá ọmọ rẹ bàbá ẹjọ́ ọmọ mi kò tún bọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mi bàbá. sábà ṣe pọ̀ ẹ̀dẹ̀ ọdún rẹ̀. pàtó sọ lọ sí ti lọ ní ìbá gbé lọ àwọn ọ̀ká lọ. ẹ ṣáájú mi ẹ bá jẹ ilé pé yàn náà ẹ bá mi gbé ẹ bá mi gbé. ẹ bá mi ẹ ṣáájú mi bàbá ẹ ṣáájú mi bàbá ẹ wọ ẹ wọ ẹ ṣáájú mi ẹ gbọ́dọ̀. àáfàá ah. bá ń dáhùn. èwo ló ń yẹ̀wò wọ́n léwo ló ń yẹ̀wò ó fẹ́ mọ tó ṣe ọmọ tó gbé wá sọ́dọ̀ ẹ̀ ah! ó lójú òfin ríran lọ́nà tó pọ̀ ni ah! wo o gbọ́dọ̀ ṣe rárá o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nítorí pé kí ni n tó ṣẹlẹ̀ yìí àwa ni wọ́n fi dá lóró a ṣetán láti gbẹ̀san ni bó ṣe jẹ́ nìyẹn o. ẹ jẹ́ kí n ṣe ẹ jẹ́ kí n ṣe. wọ́n ní ẹ má ṣe é ẹni dandan ni kẹ́ gbà sílẹ̀ lọ́nà wo ni ṣé ìmọ̀ tó ṣe ni ọmọ tí mo bí ọmọ inú mi báyìí lókè bọ́lẹ̀ tó tó tó pa bẹ́ẹ̀ ni ọmọ mi lọ ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀ ni ó dẹ̀ kí ọmọ mi mọ́lẹ̀ òfin lóyún ó níyàwó tiẹ̀ nù ilé ṣùgbọ́n àbẹ náà níyàwó ẹ̀ ìyàwó ìbímọ ọmọ mi tó lóyún kọ̀rọ̀ kó filẹ̀ ó bá takú ó mọ ọmọ tèmi ó nítorí ọmọ mi wọ́ọ̀tì òun ó mú lọ ó lọ ṣẹ́yún fún lọ́mọ mi fi kú wọ́n tún wá gbé òkú ọmọ mi wá sílé mo fojú mi rí ọmọ kan ṣẹṣẹ tí mo bí olóòfẹ́ tọ́jú ẹ̀ má tọ́jú ẹ̀ o má dáwọ́ lé rárá má dáwọ́ lé. kọ́nà ọ̀sán àná ni ọmọ dákun ẹ jẹ́ kí n gbà á lẹ̀ mo bẹ̀ yín ẹ jẹ́ n gbà á lẹ̀. gbà kí ni ilẹ̀ gbà kí ni ilẹ̀ à ń wíwó ń wíwù á sọ fún ẹ pé o ò are ṣe é. <laughs> ẹ̀yin wà á ti lé kùránù làkúndí nìkún wọlé àdínù ẹ ti máa ṣe tí kí mi ọmọ ṣe tèmi gbé lọ́wọ́ alukurani sínú àmì ni mò ń ṣe. ẹ sọ̀rọ̀ <laughs> ẹ gbogbo ẹ mẹ sọ̀rọ̀ tí gbogbo tó sọ yìí o orí kankan mú. orí mú orí kọ́nà ọ̀rọ̀ rẹ̀ mi ní sẹ́yẹ sùlẹ̀ yìí kí sábà náà. òwúrọ̀ àwọn ẹnu ẹ̀ nìyẹn. ẹnu ẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ àwọn ẹnu ẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ àwọn ẹnu ẹ̀ lọ́kọ̀ tó o bá fọwọ́ tẹ nǹkan kan bẹ̀ yẹn tó o sẹnu pẹ́ńpẹ́ bí ọkọ̀ là jẹ́ nu. tí èèmọ sẹnu pẹ́ńpẹ́ wọ́n wá sọ wọn pé èṣù lẹ́yìn jíṣẹ́ fún Ọlọ́run lèmi jíṣẹ́ tèmi fún Ọlọ́run ló sì rán mi níṣẹ́ ọ̀dà. ẹ̀jọ̀ ṣé ọ̀rùwọ̀ àtọ́nà òjò ìgbó báyìí ó sọ fẹ́ pé iṣẹ́ tó ń gbélé ẹ lọ́wọ́. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ọlọ́run bá sáni bẹ́ẹ̀ ni sáni ọlọ́run. ọlọ́run ló sáni ọlọ́run náà yóò ti gbà á lẹ̀. ibi tó náà ń gbé dúró sí wàá ṣàlàyé fún mi. ọlọ́run ẹ̀dí ọlọ́run orí. ẹnu ẹ̀ lájọ wà yìí ẹnu ẹ̀ lájọ wà yìí ẹnu ẹ̀ lájọ ìwé wà gbà lẹ̀. irú àwọn sọ́jà ni wọ́n lé ọ̀dà ìlú àwọn fún mi pé àlùkò ẹ bá kúrò níbi akẹ́rì bínú ọlọ́run kí ló dé. ẹ kò tọ́jú mi ẹ ṣé ẹ ṣé tẹ̀jẹ̀ kára ibú mi ẹ ṣé tẹ̀jẹ̀ kí n dọ́pọ̀ sọ̀gàn ẹ ṣé mo dúpẹ́ sá. ọlọ́run nìkan mo pẹ́ fún kò sí nǹkan kan tá a lè ṣe lẹ́yìn ọlọ́run la hawla wala quwwata illa billahi al-azim wo ọmọ mi kò sọgbọ́n kò sétè kò sí agbára kan lẹ́yìn ọlọ́run ọpẹ́ ní fọlọ́run kò sí wàhálà ọkàn rẹ̀ balẹ̀ wò rárá. kò sí kọ́kọ́. alhamdulilayi. sọgbẹ́ ó ní ṣàkábà ìlara àwọn yaba. ọpẹ́ ní fọlọ́run ọpẹ́ ní fọlọ́run kò sí wàhálà nígbà tá a rẹ ti yá yìí títí ọ̀tún la. yọ̀ǹda yín kẹ́ wọn lọ́ọ̀dẹ. ó tún la làmọ yọlú yà. ọlọ́run rẹ̀ ló ti ṣé o rí ọmọ mi tó ṣe pàtàkì jù òun nígbàgbọ́ jókòó jókòó jókòó. níwọ̀n ìgbà tí ẹ ti nígbàgbọ́ náà ọlọ́run pé tí ẹ bá ti gbé ọkọ dé ọ̀dọ̀ ara ó ìgbàgbọ́ náà ló tẹ̀lé yín ìgbàgbọ́ náà ní kẹ́sì máa lò lọ ò ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ kó bá yàkún ọlọ́ni tó lọ́ máa sọ pé jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà àbí mùsùlùmí ni àbí kírísítẹ̀n. ah mùsùlùmí ni wọ́n fọ́ alhamdulilayi alhamdulilayi kibera. alhamdulilayi rabi alamin o ti da ṣé o ti jẹun. Ah, èmi mọ ilé náà ti bèrè lọ́wọ́ ẹ ó ní ẹnu wò yá sí oúnjẹ. gbọ́dọ̀ jẹun ẹ wá lótìmí rí pé o jẹun torí gbọ́dọ̀ lọ nǹkan kan láàárọ̀ yìí ti gbọ́ bẹ̀rẹ̀ ọ̀gá. قال للمغرب عليهم فرد دينا آمين صلوا على النبي dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀pẹ́ ah, ńlá ní fọlọ́ ẹ jẹ́ ká dé ládé alihamudulilayi ọ̀bìnrin aláwọ̀ ah, ẹ̀rẹ́ mi ò ti sọ fún ẹ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ara rẹ ti yá ṣùgbọ́n àìwá àmọ́ tó bá ti rí àmì ní kankan sí ẹ pé aago nọ́mbà tí mo mọ tó bá rí mi pé pé abdul bihari mo ti ní gbàgbọ́ sọ́lọ́run pé kò sí nǹkan tí ó ṣe mọ́ masha Allah kankan ò ní ṣe ẹ̀wọ̀n mo ti gbọ́ ẹ ṣe kan sá ẹ pẹ̀lẹ́ lọ́wọ́ ẹ ẹ ṣe kan sá ẹ sì máa kí wákàtí márùn yín ok ẹ máa bọ́dọ̀ yín sọ̀rọ̀ ó dá sá ẹ sì máa bọ́dọ̀ yóò tó yín sọ̀rọ̀ àmì àmì àmì kò sí ní fi yín sílẹ̀ láìpẹ́ méjì ọlọ́ ẹ ṣe kan sá lọ́hùnà ọ̀là àkùrátà ìlànà ìyá ẹ ẹ sá ẹ àdúpẹ́ gidi lọ́wọ́ yín àmọ́ ká tó lọ èmi àtìyàwó mi sọ̀rọ̀ kan wípé aláàtìbáyé sọ ká tó kúrò nílé yìí inú wa máa wá dùn tẹ bá lè gbà wá láyé ká sọ fún yín. bisimilá bisimilá. ẹ ṣe kan sáà a wò pé bí ọlọ́run bá ṣe fún yín ní mọ́tò tó fún yín lóye pàápàá jùlọ lórí gbogbo tó ṣẹlẹ̀ sí mi tẹ̀tẹ̀ dùn mí nínú tẹ̀ dùn gbogbo màlẹ́bí mi nínú tẹ̀ jẹ́ kí n kó sọ́nà bí èéfín. a wá wò pé hmm, ìmọ̀ tí ọlọ́run fún yín yìí tó bá lọ jẹ́ bí irú èkó táwa ti wà lẹ́wà ó máa bẹ́tà jù báyìí lọ àwa ò pé kí ló lè nira láti má lè jẹ́ kẹ́ ẹ jẹ́sẹ́ náà tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ bí kò ju ilé lọ torí pé tá a bá ní kẹlọ rẹ́ǹtì lé àwọn tó nílé lè máa ní lára àwa wù láàrin àwa méjèèjì pé kákúfẹ̀ kan san bí oore gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ṣe fún wa àwa wò pé bóyá káfẹ́ kan ra ilé sẹ́kùn fún yín kí wàá máa jẹ́ iṣẹ́ tí olúwa rán yín níbẹ̀ ká tó ṣẹ́jú pé owó ti dé inú àwa náà lè máa dùn gẹ́gẹ́ bíi pé olóore wa nìyí kò jẹ́ nǹkan tá a la fẹ́ bá yín sọ. alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọ̀nà mo dúpẹ́ fún ọ̀rọ̀ tó yẹ sọ náà jẹ́ kẹ́ ní àlùbáríkà ọlọ́run fi àlùbáríkà kún àlùbáríkà fún mi ṣe rí ọlọ́run ò kọ ọrẹ àtinúwá níwọ̀n ìgbà tó jẹ́ pé ó wá látinú yín láti ṣe fún mi ṣùgbọ́n ah, yóò lera díẹ̀ láti lọ sí Èkó. gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe orí tẹ́ bá fẹ́ ṣe fún mi ìjẹkọjẹ náà lóye síbi tó dàbí nílẹ̀ yẹn ń ké pàápàá ìlú tá a ti bí ni tá a ti dàgbà tá a ti wá dàgbà tó báyìí tá a ti ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu yóò nira láti fi sílẹ̀ àti pé jẹ́ kù táwọn ọlọ́run ṣe alóyún kù àjò nítorí náà gbogbo nǹkan bá fẹ́ ṣe jẹ́ lóye. wọ́n ní sí láti kẹ́wọ̀. nǹkan tí ọkọ méjìlá ti lè gbé ẹ bá wá sí rèkó yẹn gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ iṣẹ́ alámìbáríkà tẹ̀ ń ṣe ní báyìí tó bá pé rèkó yẹn tó ti ń ṣe ah, ẹ wò àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ẹ máa rí àsìkò sọmọ kẹyìn ló dé máa ṣiṣẹ́ fún un kẹyìn ló dé máa rí owó tẹ máa rọlá tẹ máa tún pọ̀ sí ju gbogbo bẹ́ẹ̀ ṣe wáyé lọ ọtọkọ méjìlá sí. ọlọ́run kẹ́ ẹ sọ ọ̀rọ̀ ló ń mú mi láti pé kẹ́ ẹ gbìyànjú ọmọbìnrin tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí mo fẹ́ kẹ́ ẹ di kẹ́ ẹ dùn àwọn òbí rẹ̀ nínú hmm, ẹ kì í ṣe dandan kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n ẹ tó jẹ́ onísábàbí tó mú ọmọ náà dọ́dọ̀ yín gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe fún òbí ẹ̀ ẹ fi hàn ṣùgbọ́n ẹ̀yin ẹ gbìyànjú pé ẹ dùn nínú níwọ̀n abẹ́ bá ṣe lágbára sí Masha Ọlọ́run sì gbé àdúrà yín yóò gba sàrà nà ọlá ìpè méjì Ọlọ́run. ẹ ṣe kan sá ẹ ṣe kan sá. ara ẹ̀ náà kò jù bẹ́ẹ̀ lọ mo yọ̀ǹda yìí. ọ̀dà sá. jamin kòrò sí ìpín oníkọ̀ ọ̀hún kan. mo ń hàn lọ kódà mo ti bá dórí three fifty báyìí. nínú mélòó. nínú one thousand tó ní kí n rán. nínú one fifty. ọ̀rọ̀ fẹ́ràn mi. ebi ń pa mí ni wọ́n á ní kí n sáré wá nǹkan jẹun tí n bá wá jẹun tán kí n máa bá èyí tó kù lọ. ẹ ṣeun. Lamin! Lamin! Lamin! Lamin! Lamin! Sana. Wọ́n àfàìmọ̀ omi mọ́tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ah, ah. ẹ̀yin ìyá yìí ẹ̀yin ìyá yìí kí lẹ tún wá lé mi kí ló dé gan kí ló pa pẹ̀lú yíbọn kí ló dé gan. wọ́n bí wá léèrè pé kí la wá ṣe yìí nínú ilé wa. Ah. ìgbà tó bá wù wá lálẹ́ wọ́n bí ìgbà tó bá wù wá la lè jáde mm-hmm. kò sí ẹni tó lè bẹ̀ wá lọ́wọ́ ẹ̀. kò sí. ilé wọn nílé yìí. ṣé èmi yìí lajọ kọ́lé. kí ló kọ́. ilé náà dà ó dà ó dà ó omi ilé èkúté. Oh. wo ṣé o mọ̀ pé wọ́n sọ fún ẹ pé kó má ṣe o mm-hmm. ṣe ó wá gbé ẹrù ẹlẹ́rù ó gbé sórí ó wá fa tiẹ̀ lọ́wọ́ báyìí mm-hmm. sórí ilé ayé yẹn sórí ilé ayé ẹ sórí bó ti tẹ́lì. Ah, ẹnu mo fa ẹrù ẹlẹ́rù lọ́wọ́. mo gbẹ́rù ẹlẹ́rù sórí mo fa tiẹ̀ lọ́wọ́ lórólóró. Ah, eh, ilé tó túmọ̀ sí pé ẹ̀yin lẹ́ ń ṣe mí ah. ẹ̀yin lẹ́ ń ṣe ọmọ mi lára rẹ̀ ọ̀yá ẹ wá tan ara yín jẹ o kò sí nǹkan tí ó ṣe ọmọ mi ọlọ́run tó wọ ọmọ sàn náà ni ó wọ ọmọ mi sàn ẹ̀yin ọ̀gbọ́n ìtàn ànábíyà yorùbá nínú àlùkò àná ni nígbà tá àìsàn kọlù àìsàn yìí àìsàn ń pọ̀ ọ̀rẹ́ pé ìdè yọ lára ẹ̀ gbogbo ara ẹ̀ débi kòkòrò ìrìbí jókòó dé òkè yóò sùn ìdè tó ń jáde ní ahọ́n ẹ̀ tí ò lè fa ahọ́n ẹ̀ sọ̀rọ̀ mọ́ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run kò san ara rẹ̀ sì yá ọlọ́run tó wáá wo ànábíà yorùbá sàn sókùn bẹ́ẹ̀ ni ẹ̀ ń tẹ́ra ẹ̀ wèrè dẹ̀dẹ̀rẹ̀ níyìn. torí pé òun ọlọ́run ló ó gbágbára fáwa agbára wà lọ́wọ́ wa tí ò dẹ̀ sí tá a lè fi. sára òkùnkùn ní borí ìmọ́lẹ̀ láéláé láéláé. bí wọ́n lọ náà ló fún wa lágbára lóní bó bá ti ṣe wà ní ká ti ṣe máa lò. bẹ́ẹ̀ bá wá fẹ́ lu ọ̀nà tèmi kẹwàá lò sí kò sí agbára kankan tó kọjá agbára ọlọ́run òun lánàá òun lónìí tó bá dọ̀la ọlọ́run náà ni ó tún máa jẹ́ ọlọ́run. ìwọ ti gbàgbé nu kùránì mo gbà ó gbé fún yín ṣùgbọ́n agbára yín ọ̀wá borí tọlọ́hun ọlọ́run nìkan ló bá lágbára ọlọ́run nìkan agbára ọlọ́run nìkan ló borí àti tó gún èṣù àti tẹ̀yìn tẹ́ kóra yín jọ yìí ọlọ́run nìkan ló bá lágbára ọlọ́run lójú yín lọ. ẹ bọ̀ bó lágídí agídí ẹ̀ pọ̀ ẹ̀mú fún ẹ̀mú fún ẹ̀mú gẹ́gẹ́ bí ìmọ̀ wa hmm. tá sọ ká tó débi owó èlò wo àfẹ́ràn ẹ̀ òun ló kàn ṣe kọtọkùn tó ọ̀rọ̀ òye ọ̀rọ̀ òye ẹ jẹ́ àṣàánú ẹ ẹ tó bá ní wípé o fẹ́ darapọ̀ mọ́ wa àyè wà fún ẹ òun rè dàkúrà dákun pé kiri pé kiri sọnù. ó gbọ́ dànù. bẹ́ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ mo sọ fún yín. omi dáadáa ó kú ọjọ́ mẹ́ta fún ẹ wàá bọ́ bàtọ̀ fún sẹ́yìn. àwùsùn mi láì àwùsùn mi láì ọ̀dọ́ yín wọ́n pọ̀ sí ẹ̀tàn ara yín jẹ ẹ tan ara yín jẹ ọlọ́run tó wo ọmọ takọ̀kọ́ sàn òun náà ni ó wo ọmọ mi sàn àwọn wèrè ah, ah, ẹ mọ̀ jọra yín wúwo rẹ̀ dáradára kí lélẹ̀. agbára àfiṣífìtì ni o agbára àfiṣífìtì ni àwọn tó mọ àti dé ni wọ́n mọ àti tú agbára àfiṣífìtì ni ayé ò mú wa wọn ò ní mú ọmọ wa ẹ ṣàmì o. ṣàánú mi ara ní mi mi ẹ bá mi wá ayé àtẹlẹ kí n lọ ẹ jẹ́ ń lọ sọ bẹ́ẹ̀ má má bẹ́ẹ̀ sùn láyé ẹ bó kéwù ó sì máa tó máa dán sọ yìí. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم Ọlọ́run fẹ́ fi dá ìgbàgbọ́ mi wò ni wàá má jẹ́ ká gba èṣù láyé Ọlọ́run borí èṣù o ti gbọ́ lóru kúrò sílẹ̀ ẹ́ Rẹ́mi tó sọ wọ́n sọ wẹ́ẹ̀ mọ́ wọ́n mọ̀ pé wọ́n nìkan ní lọ́wọ́ mi ẹ̀ ń bò lọ́sọ̀ afẹ́ fi tèmi ó di tàkùjọ wọn ni mo pẹ́ mi dé o ti gbọ́ ìwọ ni àròlé mi kúrò sílẹ̀ kò sí tí òkè ń rè máa rí bẹ́ẹ̀ fara rẹ̀ balẹ̀ dìbò pẹ̀lẹ́. alábà mi ara yìí ní mi sí yóò gbádùn gbogbo ara mi ẹ ẹ bá mi ṣàánú mi ẹ lára àdánwò rẹ o lè lára gba àdánwò ẹ rárá má dánwò mi wò títí bí ọmọdé mi wò fi ọlọ́run ṣé bí ọ̀rọ̀ lóun ní bẹ́ẹ̀ ni díẹ̀ sílẹ̀ wọ́n ṣe tiẹ̀ ẹ̀rù ah! mi kì í jẹ́ kó wọ́n máa lọ. Ah! àbí ẹsẹ̀ kan ni mo dá tí mo àti mo lọ́n fi fi bẹ́ẹ̀ bí àrẹ̀jẹ̀ mi jẹ́ bẹ́ẹ̀ ní alága fúnra ẹ̀ ọmọọba aláforíjì ni ó foríjì ni aláwọ̀lá ti dùn mí sàánú ràn mí lọ́wọ́ láti gbọ́ ọmọ ẹ̀sán mo dé ara ní ànábì yorùbá yorùbá yorùbá yìí lọ síbẹ̀ náà ó gbádùn ọba ìkúnyọ́ òun lọ́ọ́ sọ òkú di àlàyé. Yeah. mo wà yìí. mo ah! ah! mọ wà yìí. <laughs> ó tàn bí ò tán o ó tàn bí ò tán o àwítán òun jápá mọ́nú òun jápá mọ́nú òun kọrin mọ́lẹ̀ tiẹ̀ le. ìwọ ló tún gbé rẹ̀. àbí òǹgbọ ló gbé rẹ̀ wá bí. kí ló fẹ́ kí ni nǹkan tó kí ló dé. ẹ wo ẹ wo kò tí ẹ yé mi bí mo ṣe dé yìí. ẹ wo owó owó nǹkan kan ni ọ̀rọ̀ òyìn ẹ ni ilé ayé pàápàá òyìn ẹ o kò wá gbúngbùn lásán aláàfẹsọ ẹdùnú a fẹ́ sọ ẹ̀dọ̀ lọ́la kò ṣoríire kò ní owó tí ìran ẹ̀ ò ní tó ṣe láyé táyé máa fi pa ẹ́ ẹ̀ wọ́n ìdí ẹ̀ sọ fún ẹ ayé wọ́n yí àwọn èèyàn làwọn ti sọdún lówó níbi táwọn ṣe. ẹ wo gbogbo ń tẹ̀ sọ ohun ò ní túmọ̀ sí mi. kí ni. bó wàá rọ ọmọ mi ó ṣe yá ni ó ti pàtàkì sí mi. Mm. agídí náà. Mm-hmm. gbọ́ ara ìta sọ fún ẹ a ní kó o darapọ̀ mọ́ wa ká jọ ṣiṣẹ́ pọ̀ kó lè yẹwọ kó yà wá náà kó kú ònú ìṣẹ́nú ìyà gbọ́ ẹ̀sìn tí Shehu Gari fi ọ ṣe kò dùn ẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké tó tẹ̀lé Shehu bó bọ́ ṣe múra wọ́n aṣọ tó wọ̀ wà kísà tí wọ́n kó sí aláìlójútì ó jẹ́ tètè. àwọn sùn mi láì mí ní ṣọ́tọ́ ní rajin ọlọ́run ó yà mí yéṣu ẹ̀wọ̀ owó lẹ ọlọ́rọ̀ tí mo sọ kárọ ọmọ mi ọyá arọ ọmọ mi ọyá sẹ arọ ọmọ mi ọyá. ẹ bá gidi yìí náà ni ọlọ́run má jẹ́ òbó ṣì kú ọlọ́run má jẹ́ òjìyà kú ayé dùn ah, téèyàn bá lówó nílé ayé á gbé ohun rere ṣe ah, ìyà ò ní jẹ́ ẹ̀ wọn ò ní fi ẹ̀ṣẹ̀ sí i ó ṣàpàdé kára ọmọ ẹ̀ yá náà ni kára ọmọ ẹ̀ kó yá kára ọmọ ẹ̀ kó yá ìyẹn là ń sọ bíbá ìyàbí kó kó kó kó gbọ́n tá à ń sọ. Hmm. gbọ́ èèyàn ló wà lẹ́yìn orò tóró fi ń dún yánmuyánmuyánmu ṣé o gà tó ti lówó ni. bẹ́ẹ̀ni. ó tó fẹ́ ń tọ́jà fún mi wọ́n sá lọ wọ́n bá mi bí wọ́n gbọ́wọ́ mi lẹ́yìn. kí ló ṣẹlẹ̀ kí ló fọ ariwo ṣe bí alájí àti ẹlẹ́yà ni alájí àti ẹlẹ́yà ni o tó fi gbèsè táwọn tó fi ṣẹ̀ṣọ́ twenty two thousand ẹ bá mi gbọ́ twenty two thousand ọmọ ni wọ́n bíbá ilé ni mo wọ́n dé bíbá ìsinmi ọ̀bẹ ní kankan wọ́n dé mo bèrè lọ́wọ́ bá dé ọ̀rẹ́ ni wọ́n ti jáde látàrọ̀ má tọ́ mi lé ni. ṣé ṣé wà tẹ́lẹ̀ à bẹ́ẹ̀ ló jẹ́ ní twenty two thousand twenty two thousand ó jẹ́ mi náà twenty thousand ṣebí láti fi wọ́n rajà lọ́wọ́ mi yá wọn ó ní ó máa fún mi ní ìjẹta mi ò rí wọn ìjẹta mo pinnu ìbẹ̀tù àtúnlànà kò gbé ló jẹ́ kí wọ́n wálé ó wá sá lọ àbí mi ìgbé dáadáa. wọ́n ti sá lọ àmọ́ ẹni sùúrù tọ́mọdé pọ́npọ́npọ́ kúkú ilé àpọ́pọ́ sísì wọ́n máa bọ́ wá bíbá yìí. tọ́mọ bẹ mi dánwó rè wo tọ́mọ bẹ mi dánwó rè wo twenty twenty thousand twenty thousand owó lọ́wọ́ wọ́n ríran wò ibi tó máa bá mi lélẹ̀. Yeah. wá wọ́n wá wọ́n bá dé tí wọ́n bá dé kí wọ́n tó dé àwọn ti wọlé àtìlẹ̀kùn mọ́rí ó tún dọ̀là ká tó sí. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ àṣebọ́ṣe ròyìn ilẹ̀ rí ọkọ̀ onígbèsè ìyàwó alájẹrìn ó yẹ máa sá lọ ẹ máa sá lọ ẹni ló kọjọ́ kẹjọ tí mo ti pò ilé yìí ẹ jọ kí ni mo tàfẹ́ jẹ mí ní tẹ̀ fẹ́ san. ẹ wo èmi fi ọlọ́run bẹ̀ yín mo hmm. fi ànábì ọmọ bẹ̀ yín sọ̀rọ̀ láàánú ìwòsàn ẹ lè ṣe rí owó yín ẹ á san á san. tó yẹ kẹ ẹ san ṣé ìwé tètè sọ ẹ kò bá mi kò bá mi o dídé mi mo jókòó sí ṣọ́ọ̀bù mi tẹ́lẹ̀ ayé wa bá mi ó ti jẹ́ mi lówó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò bá sọ ó tún wọ́n bá mi pé òun máa fún mi ní ìjẹrin ó wá fún mi sórílẹ̀-èdè tí mo wá máa gba owó mi ni mo sọ fún yẹn máa gbà ẹ̀yin onígbèsè. ẹ mọ̀ pé eléyìí èmi ti dá sí eléyìí báyìí tó bá di òyì ọ̀la kan tó fi pé aká ìlà ìmí ọ̀ àwọn àsanwó ni. àsàn. àyílà. àyílà bẹ́ẹ̀ ni ẹ wo àti kúndì àti tìlú náà àsàn. ó ti ẹ̀ dá máa tó wọ́n mi lẹ́yìn kí ló dé náà tí wọ́n gbé mi kọ́ ọkọ̀ tó yà kàlájà jọ sọ ni ẹ wọ ilé kò sẹ́ni kankan tà ó amọ́lé mi ni o á gbọ́wọ́ mi. ẹ wo ṣe rí i lọ́la wọ́n kó wájú kan tí wọ́n wá sí lọ́dọ̀ mi wọ́n kó bọ̀ sì pọ̀ díẹ̀ ah ibi twenty thousand ni ti èló ti yín ma. twenty two thousand twenty two lọ́ba tán fún bá ti ń kó dé báyìí mo sì yọ ti yín fún yín á yọ ti àtikú dínà fún kò kò tí wàhálà. ẹ ti bọ́ lẹ́yìn màtó rẹ̀. àkókò tó di pé a kí àyílà lọ́la mo kò wọ̀ wá mo sì kó fún yín. àyílà lọ́la àyílà lọ́la ẹ. ọlá ọlá àbí ẹbí ni wò mí o ẹbí ọlá tẹ́lẹ̀ fún mi.

ṣé wọ́n yẹ pé lẹ́sìn mo kọ́ mi ò mọ̀ yàn rí ọ̀dájú ni mí o bẹ́ẹ̀ ṣe tó ni mo ṣe máa wọ̀ yí o àtẹ̀yìn náà gbogbo nǹkan tẹ́ ẹ̀bùn lọ́ máa ṣí o já lọ rẹ wa. ẹ bá ṣe torí ọjọ́ o èmi ò láìsí débẹ̀ o tí ẹ bá fún mi ní owó mi ní aago mẹ́ta tẹ dá yẹn èmi àtàwọn bó ìsájọ́ ń bọ̀ níbí báyìí màá lọ ní gbọ́ sìgá fún wọn ni wọ́n ṣe yín bọ̀ kó ṣe yín ẹ̀yin àgbàyọ̀ òṣì mi عليه وسلم ẹlẹ́ha ẹlẹ́ha lọ́hùn ah, ọ̀rí ṣéwù rẹ̀ báyìí bí ọ̀rí bí wọ́n ti ṣe ṣéwù rẹ̀ wọ́n sì tú láwà ní lórí mi ọmọ wo mi báyìí ọlọ́mọ wo mi báyìí ọlọ́run wá nǹkan ṣe sí ẹ bá wá nǹkan ṣe sí ẹ má wo mi báyìí ní tó bá mú ẹ ta jẹ́ ń gbèsè tí fi ń tú láwàní lórí séwù rẹ ṣé ìwọ ọlọ́run à ẹ máa wò mí báyìí ẹ ṣe nǹkan sí àwọn ọlọ́run ẹ wá nǹkan ṣe sí la ìlà ìlà ìlà. wọ́n mi ẹ dáhùn jàre àwọn. ṣé o. Mo fi ànábì mọ́ mo. Kí lè fẹ́ sọ? Mo lọ, mo lọ, mo lọ. Jẹ́mi la máa ń bẹ̀ yá rẹ̀. ọ̀wọ̀ dàdí mi ò lè bá yín bẹ mọ́ mi o ó ti sú mi orí gbèsè máa wá lé ní ó máa wá lọ́la ṣáwọn nìkan la wà ní síríìtì yìí ni ẹ̀wọ̀n tí wọ́n mi kọ́ bá sọ pé àwọn fẹ́ẹ́ dúró mi ò lẹ́dí àti dúró sí ìbáyìí mọ́ dúró ti sú mi. ẹ má sì ráyè ẹ ọmọ kan oṣù tó bí kò jẹ tàárọ̀ kó bọ́ tọ̀sán tọ̀sán ò bọ́ talẹ́ gbèsè la fi ń mu omi bíi gàrí. lánàá ló dá fáwọn tó jẹ tajẹ́ gbèsè pé aago méjì èní ká tó káyìlá kan wá àárọ̀ yìí náà sọ fún mi pé irọ́ ló fún mo fi tàn wọ́n lọ ni kò síbi tí wọ́n ti retí owó ṣé kí wọ́n fẹ́ káyìn náà tó dé kó wọ́n mọ̀ ta tèmi kó fi yí mi lórí mi ò lè dúró jẹ́bi mi lọ alájẹjẹ mi lọ. ẹ̀wọ́ sódà sódà kí àwọn èèyàn ó rí pé ẹlẹ́hà odidi ẹlẹ́hà àti ṣéwù ni wọ́n wá ń pariwo ń ta. ókè nǹkan tí mo wọ̀ yìí ló ń jẹ́ lójú tẹ́lẹ̀ ah, àbí lè ní kò ní dọ̀la wọ́n lọ wọ́n lómi tó máa kó o bàtọ̀ fún tó máa wọ́n tó máa bá yọ sí. ẹlẹ́wà ẹ kò dáa o báyìí mo mọ̀ pé sí báyìí. ẹlẹ́hà. mo lè ràn yín lọ́wọ́ gan-an mo lè ràn yín lọ́wọ́. gbogbo nǹkan tó ń jẹ́ lójú lẹ́nìí ló máa rí gbogbo ẹ̀ lẹ́nìí eré lọ pè é eré lọ máa pè é máa kú sínú ìyà máa jẹ̀yà láàárọ̀ àárọ̀ ní bá tọ̀sán tọ̀sán ní bá talẹ́ débìlẹ̀ bẹ́rù bẹ́rù ọmọ mi bẹ́rù olùsí ẹ̀jẹ̀ lọ. love. ọ̀nà. ha dẹ́rù bà mí. máa jayá rẹ ó já. ìyá wa ẹ̀rù bà mí. máa jayá rẹ ó já. sórí gbogbo tó ṣẹlẹ̀ sí ọ léyìn pátá gbogbo rẹ̀ mo kú rí. ẹ̀rí. bẹ́ẹ̀. àmọ́ ìyá ẹ̀ sí mẹ́ẹ̀. fèyí ń lẹ̀ àní mo rí mo rí bíyàwó rẹ̀ ṣe bẹ́ẹ̀ ja tó sì bọ́ jẹ̀rì bàbá orí rẹ̀ tó bọ́ọ̀lẹ̀ tó sì lọ tọmọtọmọ. ó ní ní jẹ gbèsè ládùúgbò pé ojú wa ń ti òǹkóhùn ò lè dúró ti ìtìjúmọ́ ohun ah. àtọmọ ọba gẹrù wọn bá lọ wọn bá fèmí nìkan sí òkodoro ó ní ó ní mo sì rí ẹ tó tí mo súnmọ́ tí mo wojú rẹ tí mo múnú mi lò lẹ́kọ̀ọ̀kan. Abdulganil so ṣetán láti lò lọ. ohun mi ohun ọ mo fẹ́ lówó. Abdulganil ah, ó lò lọ. mo fẹ́ kú ní ṣéwù àkúṣẹ́ ẹ̀fẹ̀mí náà fẹ́ lówó bí àwọn ṣéun ńláńlá. fọkàn rẹ balẹ̀. ìyá wa. bá jẹ́ bẹ́ẹ̀. ọjọ́ sì ti wá lọ báyìí o. bẹ́ẹ̀ ìyá ọjọ́ ti lọ àsìkò ọ̀dà jí rè. Hmm. ó dáa bó bá di déédéé ìwòye ọ̀la wọ́n mú nǹkan kan fún ọ n bá ti mú fún ọ gbogbo ohun tó bá ti rí bá padà wá kó jẹ́ kí n gbọ́. Eh, eh, eh, èmi ọ̀sà lówó. Ah, ah, mo ní o fọkàn rẹ balẹ̀. Ah, ṣé ọ̀gá ni yóò lówó. <laughs> owó fọkàn rẹ balẹ̀. mo ti fọkàn balẹ̀. mo ti fọkàn balẹ̀. ń lówó. oúnjẹ. ẹ nǹkan tẹ́ ẹ bá mi sọ ni pé ẹ fẹ́ sọ mí di olówó ẹ fẹ́ sọ mí dọlọ́là pé màá dọlọ́rọ̀ ẹ sọ pé ibi tí màá já sí rèé. Ah, níbi tó o gbé wà yìí ilé owó ló wà yìí ilé ọlá ló wà yìí ilé ọrọ̀ ló wà yìí <laughs> nínú bí bẹ́ẹ̀ ni. Ah. ṣé o rí. àwa tó ń wo yìí àwa máa ń sọ lórí burúkú do lórí rẹ̀ a máa ń fún èèyàn lówó ni ṣòwárí láti wákàtí ó ti dolówó pápọ̀ hmm. máa oh, yọ owó ti dé wá wà parọ́ owó tọ́ la sọ ìwọ fọkàn ẹ balẹ̀ bíbí kàn lè mí ẹ́ ó ti dolówó èèyàn ńlá ni ẹ wàá máa fò káàkiri gbogbo àgbáyé ni àwọn ní nǹkan kan ẹyọ kan tá a máa gbà lọ́wọ́ ẹ̀ tó o bá ti ṣetán láti filẹ̀ <laughs> ti di olówó. ẹ ẹ rí màmá ṣe rí kò sí nkíhun tẹ́ ẹ lè béèrè tí mi ò ní filẹ̀ tó bá ti wà níkàáwọ́ mi màá filẹ̀. aṣẹ́wó gani òní kódà ó wà níbi kìkìrí sẹ̀sẹ̀. ó ń wo kìkìrí sẹ̀sẹ̀. ẹ mò ń wà ní ìbálòpọ̀. ayé ẹ̀kọ́ ló ti máa rí i ṣó nígbà tí owó táwọn èèyàn bá tẹ̀ lọ́wọ́ ń ta ní oṣù tó bá ṣe tí owó táwọn èèyàn bá tẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀wọ̀n ni wọ́n bí tó ti wọ́n á kàn máa sáré àsàkùnrin gba mọ́tò ni. bẹ́ẹ̀ni tó ní wọ́n máa dẹnu lẹ̀ báyìí pé owó rẹ̀ ìtọ́ rẹ̀ máa kán lẹ́nu rẹ̀ ní kánkán. ẹdun tó wà lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ tó wà lọ́wọ́ rẹ̀. bó ṣe wà ìwà wà jùlọ àwòyí ohun tó bá rí bẹ́ẹ̀ ọ̀yà ọ̀yà kíákíá. ibi tó o dúró sí yẹn ni kó o ti na ọwọ́ ẹ̀ kó sọ sílẹ̀. káre. arábìnrin ǹdẹ sókè. Yeah ìyàwó mi ni. Ah, ọláwálé mi hmm. àṣàyè kan ò jù báyìí lọ ah, tá a bá rí kinní ìta báyìí wọ́n máa ń sọ fún wa pé èṣù ni àwọn ilé èṣù ló máa ń fọwọ́ kàn. ọ̀rẹ́ mò ń sọ lọ́jọ́ yẹn pé gbogbo àwọn kinní téèyàn ìbá kí ń ṣe é mi ò bẹ́ni ẹgbọ́n lè rọrùn wọ̀ nítorí mi mọ béèyàn ṣe máa ṣe ọ látàárọ̀ tí ò tún nílé tún ayé ah, eléyìí ò ń ṣe ẹṣẹ́ o o ṣé mo dúpẹ́ o tàbá jáde báyìí bí ká mú mi ká ṣe ẹ má ṣu o ẹ má tọ̀ o ẹ má ṣe gbá o mi mú pé gbádùn ti wà Dubai tó tó yìí o. mọ̀gí lifestyle àwọn àfáà náà nìyẹn pé kí ẹ kàn la gbogbo ẹ̀ borí ẹ̀bọ̀ tó mọ̀ pé irú àwa tá a mọ oyún ìgbénu kára wọn tí mo kọ́ ṣe rí ẹ báyìí mo mọ̀ pé yéè yéésù nǹkan tó wà ní abẹ́ kínní yẹn mo wíṣ láti rí nítorí mo mọ bó ṣe rí bọ̀ ìgbà tó wọ́n wá fẹ́ bá mi ṣe èṣù dáàrin yín rú wọ́n á tún padà bọ́ sí mi lọ́wọ́. ṣèwọ ló ń ṣe mí kí lójú ẹ wá débẹ̀ pẹ̀lú bí mo ṣe da dúdú yẹn bora o sì mọ̀ pé nǹkan tó wà lábẹ́ ó pọ́n tó yìí. ó mọ̀ pé àwa mú yìnbọn nù kára wọn èmi wọn dẹ̀ wá regret ẹ̀. iṣẹ́ ọkọ mi pọ̀jù mi. bí ló tún ṣe wọ̀ bí ló tún dé òun mi ọ̀rẹ́ mi ló pè mí látòrí fóònù nísìnyí ẹ̀wọ̀ ọ̀rọ̀ tó sọ fún mi kò dùn múnú mi rárá. kí ló sọ fún ẹ tí ò dùn mọ́ inú mọ́mì nǹkan tó ṣe wá bà mí nínú jẹ́ lówó kan tó sọ ni pé tí n bá tètè san àwọn owó yẹn mo tún máa dúró di next year ni mi ò lè dúró. ọkọ mi mo ṣáà ti ṣàlàyé fún ẹ mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó tún bí ìnù rí tówó bá wà lọ́wọ́ mi kí ló dé tí mi ní sanwó skul ẹ̀ ẹ́. mo ṣàlàyé fún mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà pé kí lọ́mọ sì ń ṣe ń lé gba fẹ́ṣà tó ti lọ skul kí ló kù kí ló ṣe ń lé. mo ti ṣàlàyé fún pé kò sówó lọ́wọ́ mi tówó bá ti wà lọ́wọ́ mi á lọ sanwó skul ẹ̀. kò sówó ẹ̀kẹ́ ń bò wà ṣèbí nítorí ọmọ àti torí ìwọ náà la fi ń ṣe ìdá ń ṣe yìí ọdún bá ṣẹlẹ̀ ní pé tí máa lọ láàárọ̀ ọ̀la wàá fún two hundred thousand. ọ̀ oh, ẹ ṣe sà ẹ ṣe gan sà. ìjọba ìwọ tí mo sọ fún ẹ nìyẹn bàbá tí mo bí ẹ fún kò sí nǹkan tó fẹ́ fi tọ́jú ẹ bóyá kì í dẹ̀ kó lọ lẹ̀sẹ̀ kan bẹ̀ kó bóyá máa wọ́wọ́ fún ẹ. èmi ọjọ́ kan mi ìlú dájú èmi mi ò lọ o ẹ pé ewu èèyàn wà ń bẹ kò sí nǹkan wọn kò da aṣọ aṣọ bí ẹ̀yà kan kò da bóyàn lórí gbogbo eléyìí ewu mi lọ́rùn lọ. lọ́dún tí súnmù ti bàjẹ́ òṣì kò mí ṣe mo dúpẹ́ ọlọ́run ò ní pa ẹ́ fún mi. wọ́n mi gbòbí tó ti ń rówó kí ni. jẹ́ kí èmi excuse yín sídà. ó bẹ́tà wọlé lọ́jọ́. <laughs> ó dàbọ̀ ó dàbọ̀ ìṣọ̀kan mi dùn. Ah, èyí iṣẹ́ ìyàwó ẹ o ó ti daya bó bá ṣe pé eléyìí bá rí irú àǹfààní tí wọ́n ní ni bá ti pẹ́ pátápátá. ǹjẹ́ hmm. hmm. wọ́n máa bá tiẹ̀ lọ. arábìnrin wọn lọ tó <laughs> orí bó ti ṣe lọ́hùn o òkú lẹ́lẹ́jà ta hmm. nígbà tílẹ̀ ọlọ́ba fi wọ́n ariwo sọ lé wọn ló bá tán ló bá di ṣìkìṣìkì mọ́ mi owó dé ètùtù pè máa mi owó dé. wá o ó lè wọ̀ o ṣéwù gàrí gbogbo nkíhun tó lè ṣẹlẹ̀ lé o ó gbọ́dọ̀ débẹ̀ o ó gbọ́dọ̀ débẹ̀ o gbọ́dọ̀ fi ojú báyìí rí òkú ẹ̀. bó o bá débẹ̀ pẹ̀rẹ́ ó yà wèrè ni o. ọlọ́run ṣe àríwó ní wèrè gbé àtàtúkọ̀ká tó bá yà wèrè èmi ò ní débẹ̀ torí pé ò fẹ́ yàwẹ̀. sarina fasadi filiukadi isa sada isa isa sada ẹlẹ. a ní a wá yọjú sí yín ni nígbà tí ẹlẹ́yà tí wọ́n dolóògbé. ọ ẹlẹ́yà ẹlẹ́yà tó kú ìyẹn ìyàwó mi. bẹ́ẹ̀ ni tí wọ́n ṣaláìsí láàárọ̀ yá sí wá wò pé èdè aago mẹ́rin ni wọ́n sì wọ́n gẹ́gẹ́ bí ìlànà ti mùsùlùmí aago mẹ́rin náà ló sì ti fẹ́ lù yìí a ní ká wá sọ fún bá a ṣe ṣètò àti tètè múra àti mọ́ lọ́bẹ̀. ẹ ṣe ẹ ṣe ẹkú àjò àmọ́ ó ní ètò àdúrà kan tí èmi ń ṣe lọ́wọ́ mo sì gbọ́dọ̀ fojú rókú gbọ́dọ̀ fojú rókú mìíràn bíi mi ń sáré mọ́ alákàtà. àwọn pé ìgbà tó ti jẹ́ pé ẹ̀yin létò kan tẹ̀ ń ṣe lọ́wọ́ bóyá káwa lọ ẹ mọ̀ ká lè lọ sójú yín kò ní dáa kẹ́nì kankan. wọn kò mọ lọ ohun tó bá fẹ́ ṣe lọ́hùn káwọ̀ kúkú dúró gẹ́gẹ́ bí aṣojú yín lọ́hùn. ẹ lọ sójú mi lọ́hùn. bẹ́ẹ̀ni. àfa ẹ lọ gbá mọ́ṣáláṣí. ká mọ̀ lọ. ilé òkàdé sars àdáa fele o káàdì fele o fele fele fele o káàdì. ilé àwùjọ obìnrin abẹ fọlákì. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم láìláìláìlá mọ̀mọ́dún ọ̀sọ̀lẹ́sẹ̀ àti owó ajíkà ni àti kọ̀ mọ́. lọ́ba fọ́ ọ̀fọ̀ tí ó bá mú. mo ṣe kéwù tọ́ aláhọ́pá aláhọ́pá. ọjọ́ ìgbẹ́jẹ̀ ìdákẹ́kọ̀ọ́ ọ̀tá rẹ̀. ẹ ẹ dáa ẹdá ọkọ ẹjọ ọba ọmọ mi ó sáde ìyá ló ṣe pàtàkì dé mi ọmọ owó rẹ ó dára ọmọ mi ó sì yá ni ẹ bá mójútó ìjọ. ó fẹ́ kárọ̀ ọmọ ẹ̀ ṣáà yá. ẹ tí mo fẹ́ràn. kò sí wàhálà àwa wá fàjùlọ wọn ẹ a jẹ́ kó mọ̀ wípé ìyá làwọn ìyá tó gbani lọ́jọ́ ìṣòro ni wa ara ọmọ ẹ̀ á yá wà á tún wá ní owó bẹ́ẹ̀ ni aṣọ ẹ̀dọ̀ lówó aṣọ ẹ̀dọ̀ lọ́lá aṣọ ẹ̀dọ̀ ẹni pàtàkì láàrin ìlú tí wọ́n á máa wọ̀ ẹ́ báyìí tá a máa kọ sára sí ẹ̀ àbí. ẹ fi ọ̀rọ̀ owó ńlẹ̀ ṣẹ́gbẹ̀ẹ́ kan náà ọmọ ẹnìkẹ́ sájà ara rẹ̀ ọ̀kọ́ yá náà. ara mi àyà àbí abáyọmọ ní yá. àrọmọ àyà. alówó àbí èní lówó. wàá lówó. ajéèyàn àbí èní jéèyàn. wàá jéèyàn. fọkọ ẹ balẹ̀. kílódé òǹwẹ̀ tó ní ń gbé lọ alápatà tó ń jẹ̀gùn ẹran aláṣọ tó ń rí o ọmọ ọba tó ń ṣe bí ẹrú kí ni ká ti pé o.

àwọn obìnrin ni mo bá ń fi sílẹ̀ pẹ̀lú ẹ̀yìn fẹ́ lálejò àwọn kẹ́yìn náà jù. Ẹkùn dá ni mo dá ẹkùn ẹ̀wọ̀n rẹ̀ ní yóò tún bá ń kẹ́ ọ síwájú sí ọlọ́run lóun lọ́ba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ọlọ́run bá ń kẹ́ ọ. sẹ́lá ah, ah. ìkẹsà. àbá ramán ah, ó gbìyànjú ẹ lẹ́yàmín torí pé ìkẹ́ ọlọ́run láàrin kéyìn ó ti dúkọ́ lájú ni. <laughs> so ẹ jẹ́ ká lọ sí last floor so ẹ lè wo àwọn tó kù bẹ́ẹ̀. Allahu Akbar lẹ́yàmín <laughs> tọ́ ọlọ́run ara ni mo máa ń bẹ́ẹ̀ sọ́dún láàrin ká lajú ká dijú nìkẹ́ ọlọ́run. àbá àbádé kù káàbọ̀ ṣe dáadáa lòdì. àti ìrètí rẹ. káàbọ̀ ṣe dáadáa lòdì. sórí tó gbogbo ń tà sọ gbogbo ẹ̀ pátá òun la mú fún ẹ lówó lọ́wọ́ láṣọ lọ́rùn òun jáde òun bẹ́gbẹ́ pé kí ló tún kù tó tún fẹ́. àdúpẹ́ àdúpẹ́ orí tọ́lọ́run sì fún wa mm. látara ẹni tí ọlọ́run rán wa sí pé ká ṣe lóore tọ́lọ́run gba ọ̀dọ̀ wa fi agbára rẹ̀ hàn lára ẹni yẹn fi yá ọlọ́run wá sílẹ̀ tó mọ orí àwọn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àbẹ́ màá gbọ́ ọmọ pẹ́ẹ́lí ta ni ẹni tá a ṣe lóore ni tára rẹ ẹni tára rẹ ò yá tá a tọ́jú. kò lè yé wọ sọrí gbogbo tó lérí fún ẹyẹn nígbà tí wọ́n délé nǹkan yí padà. àwa la wá kó sí nínú wípé kó lọ ṣe àtúnṣe bó o ti máa kọ́lé bó o ti máa ra mọ́tò bó o ti máa lówó lọ́wọ́ àwa tá kó sí nínú. <laughs> ṣé ìwọ náà ti wá rí báyìí bí àwa la ṣòro ó ti bá wa jẹ ó dẹ̀ ti bá wa mu ní báyìí níwọ náà ṣe máa wá sun ẹ̀jẹ̀ wa lórí oore tá a ṣe fún ẹ òun ló kù báyìí. èmi ò jọ ní ẹ̀jẹ̀ kankan tó àjọ jẹ́ fúnra wa bẹ́ẹ̀ mo sọ mi ò ní àǹkan tí mo bá ń sọ pé. ó dà òògùn bó o bá wa jẹ́jẹ̀ bó o bá wa jẹ́jẹ̀ èyí táwa bá fẹ́ òun ló ṣáà máa ṣe fún wa ohun tá a fẹ́ ni wípé ọmọ kan ṣoṣo tó ní òun ni kò fi jẹ́jẹ̀ fún wa. olè aminu. Bùrẹ́mínú. ló ṣe tó ń bobi àjà. ẹ mà dájú o ìkà nìyí ibà kò sọ fún yìí ìkà nìyí ẹsẹ èèyàn ẹ ṣe alábẹ́ àmọ́ ah, ah. ojú lórí burúkú gbogbo yìí ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ sọ fún yìí ẹsẹ èèyàn o ẹnu ọkọ nìyí o ẹ mà dájú o ọmọ kan oṣù tí mo bí kí n bá kalẹ̀ fún yín ẹ ní kú rẹ fún tẹ́ ẹ dẹ́wọ̀ yìí ẹ ní kú tí ò ní dáa ọ̀rẹ́ ìgbẹ́ wọn ni ha ṣé ẹ bímọ ni ẹ bímọ ni ìkà mọ nìyí o ọmọ ìkọ́ lọ́dún mo bí. ṣé àwọn ò ní kú re bẹ́ẹ̀ ni. ṣé o ti gbó tán. igbó nìwọ náà máa kú sí. àmín. gbọ́ o ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ẹni tó rí ẹ̀ bá ń gbóná báyìí tí ò mọ tó tọ́ tí ò mọ tó kọ ó ní nǹkan tá a máa ń ṣe. kí ló dé. ẹ tí wọn bá ti sọ wípé wò lè fọmọ kan jọjọ wàá fẹ́ mí ẹdín ní. bẹ́ẹ̀ni. ẹ̀mí ta lọ́rọ̀ sí ṣé ẹ̀mí ẹran àbẹ́mi èèyàn ah ìkànnì yín ìkànnì yín o kò sẹ́mi ẹ tí ò lọ sí i àtẹ̀mí àti bùrẹ̀ àmínú kò sí kankan tẹ̀sẹ̀ fún mi. ìgbòlú kí ti ń bẹ́ẹ̀ jà. ọ̀rẹ́ ìlú ọlọ́jọ́ wáyé ah! ó lè ṣe ní kàánú tó báyìí ó lè ṣe ní kàánú tó báyìí yé ah! ọ̀dájú nìyí. agbára àfiṣífìtì ni o agbára àfiṣífìtì ni àwọn tó mọ àti dé ni wọ́n mọ àti tú agbára àfiṣífìtì ni ayé ò ní mú wa wọn ò ní mú ọmọ wa ẹ mi o àáfàá tó láàánú ó sì lágbára kí lèèyàn bá lọ́dọ̀ mi tí ó tí ó tí ó rí lèèyàn bá bánu bárùn jẹ́ lọ́dọ̀ mi bí ọba dùn jáde báláìsàn kan bá dé ọ̀dọ̀ mi ara rẹ̀ ó sàn ah! èso ti dán mi wò èso ẹni ẹ̀kọ́ ẹni ìpè ó sì dán mi wò. Ah! Máa ṣe Má ṣe o. Má ṣe o. Wa alaikum salam. Wa alaikum salam. Bàbá ò dáhùn. Ṣé kò sí? Rárá sà, mo kàn ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Bismillah. Ẹ ṣé o. Mo rí pé lẹ́ẹ̀kan gbà tẹ́ ń wọlé bọ̀. Ojú yín kọ́rẹ́ lọ́wọ́ mo dẹ̀ mọ àsìkò tó jẹ́ pé tínú yín bá ń dùn mo mọ̀ àsìkò tínú yín bá ń bàjẹ́ gbogbo ẹ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣe wá ń wọlé bò mú sálámọ̀ sí yín gbogbo bí mo ṣe ń sálámọ̀ ẹ̀ dá mi lóhùn ọ̀rọ̀ yìí ló wá kó èrò ló bá mi mo ṣe wá ní bóyá kí n wọnú yàrá wa kí n wá bá yín sọ kò yé mi. mo ẹ ẹ bí àtàwọn kan lájọ nígboro àsọ èdè àìyedè fẹ́ wà láàrin wa lọ́wọ́ ohun tí wàá mọ̀ pé ohun tí wàá bí náà wọlé kò sí wàhálà fọkànbalẹ̀ ṣùgbọ́n àfàbẹ̀ àmì èmi náà ti fẹ́ rí ọ fún àwọn ọ̀rọ̀ kan ó kéwú ó sì mọ ìtumọ̀ kéwú ó mọ nǹkan tọ́lọ́run fẹ́ àti tọ́lọ́run fẹ́ àbúrò ẹ̀kọ́ mo fẹ́ kó o tẹ̀lé àwọn nǹkan tó lọ ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àlùkùránì tẹ̀lé ọ̀rọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam mo fẹ́ kó o tẹ̀lé ọ̀rọ̀ tí ọlọ́run sọ mo gba ẹ̀sùn láàyè nígbèsè ayé gbogbo nǹkan tí ojú ẹ lè rí láyé mo gba ẹ̀sùn láàyè torí pé èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìpínlẹ̀ ò ní fún yàn ní nǹkan kó má bèrè ẹ̀jẹ̀ o o gbọ́ ah. ò ní fún yàn ní nǹkan kó má bèrè ẹ̀jẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló wà. ṣé o àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tí ń bá ló yé mi irọ́ mu pa gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń sọ yìí ó mú ìfura lọ́wọ́. kò sí wàhálà ọ̀rọ̀ àlùkùránì bisimilayi rahman rahim wọn ni iná láhà. máa aṣọ àbúrò yìí. bó ti wulẹ̀ kúlẹ̀ tó. Hmm sòrò kò sì jẹ́ olóòótọ́ máa ń sara. ẹ ṣé o mo ní ṣé mo wá lè lọ gbé oúnjẹ yín wá nísìn. oúnjẹ ẹ̀tọ́ wáyá máa pẹ́. agbára àfiṣífìtì ni o agbára àfiṣífìtì ni àwọn tó ń mọ àti dé ni wọ́n mọ àti tú. salamu aleykum. àfìṣífìtì ni ayé òní mú wa. salamu aleykum. òní mú ọmọ wa ẹ ṣàmì o. látàlẹ́ àná alájí dẹ̀ sì ń sùn báyìí a tún jí àṣùbà náà ẹ̀ dìde kírun ilẹ̀ ah, ti mọ̀. salamu aleykum. salamu aleykum. salamu aleykum. Alaji, Alaji, alaji, ah, ah, alájù jẹun jẹun a a jẹun ọwọ́ bọ̀ lọ́kùn bá alájì ẹjọ́ tó lọ́dọ̀ ẹjọ́ tó lọ́dọ̀ ìsàlẹ̀ ẹjọ́ tó lọ́dọ̀ ìsàlẹ̀ alájì alájì a a alájì ẹjọ́ tó lọ́dọ̀ ẹkùn ta ló wà lórí ẹjọ́ torí Ọlọ́run rẹ̀ mi lọ́wọ́ alájì ẹjọ́ tó lọ́dọ̀ ìsàlẹ̀ alájì ẹjọ́ tó lọ ẹjọ́ tó lọ màá ti bí màá ti gbà fún yín gbogbo tẹ bá fèrè màá ti fún yín ẹjọ́ tó lọ ẹ má ti bẹ́ẹ̀ fún mi ẹ má fèrè nìkan lé. Ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀ mo wá gbọ́ ọtí láì ní ẹ̀fẹ́ rí mi ẹ̀ lò. Ẹ dákun má jẹ́ ká jókòó ìjà wà báyìí torí pé kò tilẹ̀ jẹ́ pọ́rọ̀ tá a fẹ́ sọ fún yín ó ní kéré níwájú yìí ṣùgbọ́n ó tóbi níwájú àwa ìjà wà báyìí bismillah. yasir nǹkan tí àwọn mẹ́rin ní afẹ́fẹ́ ń sọ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìdílé fìdá ọ̀rọ̀ àbádẹ́kù tó ìyẹn la ní kí àwa mẹ́rin káwá bá yín sọ pé kẹ́ fún wa níyànjú ká lè lọ síbẹ̀ kí mọ̀ pé ìrọ̀lẹ́ ni wọ́n máa ṣe sí ní bàbá. sà pàápàá jùlọ nínú àwọn sixteen tó yàn ní ẹgbẹ́ ìjọ àsàlátú tá à ń ṣe àwa mẹ́rẹ̀ẹ̀rin wà nínú àwọn tó yàn pé ká lọ change nǹkan tí fẹ́ bá yín sọ náà ní primary people làwọn abúlé fún wa ní yọ̀ǹda. wàláì tàláì nǹkan tí ẹ wá bá mi sọ yìí àti ìgbésẹ̀ tẹ fẹ́ gbé yìí ó dùn mọ́ mi. ìdá hmm. eh, fìdáhùn bàbá bá dé kú ah, ah, nǹkan dáadáa ni eh, ó dákẹ́ lọ dákẹ́ lọ ó dùn mọ́ mi àmọ́ ẹ wá rí i bẹ́ẹ̀ bá ti lọ ẹ bá ti wá ń darí bọ̀ ní kọ̀ọ̀kan yín báyìí ẹ yóò mú èmi kí kálukú yín darí sílé bàbá rẹ̀ ẹ ẹ̀rí ẹ̀yìn ti yónú ẹ jẹ́ káwọn míì ó wọlé kí wọ́n wá jẹun. ẹ wo èmi ò tí ì yóò mi ò ṣe ìdánwò pé mo lè sọ fún yín tẹ́ wọ́n máa bá ṣe ìtàn ọ̀rọ̀ yìí ó yẹ kí mo bẹ́ẹ̀ yìí bá gbàlagbà ni ó yẹ kí mo bẹ́ẹ̀ ṣe máa gbélé fún wọn. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ó yẹ kí ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni ó yẹ kí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa gbé kalẹ̀. àgbàlagbà ni ẹyin ní ṣáà ẹ̀yin mẹ́ta ṣe mọ̀ kọ́tẹ́ ìjà tí pàṣẹ bá mi sọ̀rọ̀ ṣé mi ní ó yẹ kí ẹ̀yin mo bẹ́ẹ̀ ṣe máa bá ṣe o. ṣé màá sọ fún ọmọ àlọ́fún àwa ni. ewu ẹjẹ kí ẹjọ ayọ̀ dání mi o. ewu ṣáà ti pé ewu gbádùn dé. Babalọlá ọmọ táyé wí ẹ̀sìn ẹ rí i pé gbogbo nǹkan tí àwọn sì wà máa ń kó káàkiri àwọn nǹkan tó bá gbà mú ni ṣé ẹ mọ̀ pé ṣé wùwà àwọn láyé ń fẹ́ báyìí nítorí ẹ̀ ló fi jẹ́ pé àwọn olórin tí wọ́n bá gbà mú ní ìsìn àwọn ni wọ́n tẹ̀lé àwọn sì wà káàkiri bẹ́ẹ̀ báwo ẹ rí i pé àwọn onílù tí wọ́n bá gbà mú àwọn ni wọ́n wà ń bí àǹkárá tán wọ̀ òun ló bá gbà mú síkà tán kólẹ̀ yìí òun ni ó bá gbà mú ibi tí mo bá yín sọ̀rọ̀ yìí kẹ̀mí mo bá gbà mú ọlọ́run jẹ́ kí gbogbo wa bá gbà mú kó tó wá di pé a gbọ́ ọ̀rọ̀ ẹnu bàbá àwọn bàbá wa àwọn séèkì wa bílíàmínú ọmọ bàbá bàjẹ́kù tẹ́ mọ̀ pé ńgbà mi wọ́n máa ń sọ pé àwọn àgbàlagbà tí wọ́n sọ lódì kejì láwọn yorùbá tí wọ́n sọ pé ọkà bímọ ńlẹ̀ ó bóró kì í ṣe pé bóyá bàbá bímọ ńlẹ̀ wọ́n bóró àwọn séèwù wa tí wọ́n jẹ́ bàbá tí wọ́n jẹ́ bá eku àgbà wọ́n tún wá bí màálẹ̀ ìmọ̀ lọ́mọ tí wọ́n bí lẹ̀ ẹ dákun ẹ pé sẹ́wù lẹ́ẹ̀kan sí i àwọn bàbá wa sèk bílẹ̀ aminu bàdékù ẹyọ bó bàbá lẹ́ẹ̀kan sí i ah, ẹ wò ó sẹ́ẹ̀rí ah, ọlọ́run rọmọdé ó rágbá lẹ̀ kó tó gbé fọmọdé ah, àgbà tó bá wá bínú yóò kàn forí ara ẹ̀ sọ nǹkan kí ni ìmọ̀ omi ni pé bóyá ọmọ ọdún mélòó ni níbo ìwọ̀nba làwọn ó sọ rìnrìnrìn ń bẹ lẹ́nu àwọn ṣé wùwà kìí ṣe kéèyàn ga kéèyàn kéèyàn ṣe fi gbọ̀nà ń pè nímọ̀ o èèyàn bá gàga àyà òun kọ́ nímọ̀ èèyàn bá wà ní kíńbà mẹ́wàá papọ̀ òun kọ́ nímọ̀ o kódà kéèyàn máa bọ̀ kí wọ́n máa halẹ̀ ká máa fàdé halẹ̀ káàkiri òun kọ́ nímọ̀ bàbá ọlọ́njẹ́ rí pẹ́járe ẹ fìràn bàbá yìí àmọ́ ẹ mọ̀ bá ẹlòmíì bá sọ̀kọ̀ ọ̀rọ̀ wọn máa fẹ́ jẹ́ kéèyàn dáhùn ni ìmọ̀ wọlé mọ̀ ẹ̀yìn ìmọ̀ mélòó lẹ́yìn mọ̀ lọ́dọ̀ àwọn bàbá ìmọ̀ aṣọ nìkan lẹ́ ń wọ̀ káàkiri ṣé torí kíní òfò tẹ́ ń wọ̀ kí ẹ̀yin lẹ́kọ̀ọ́ wọ kíní èyàn kọ́ ni ṣé bàbá amẹ́dúró kíní tó ní ni kíni kíni ẹ wàá kọ́ àwọn ọmọ lẹ́yìn àwọn náà wọ́n wọ́n àsìkò ọ̀rọ̀ yóò tí tó láwà ní ẹlòmíì ó dàbí ó dàbí báàgì táwọn obìnrin gbé lọ pàtí nù yín yasek ẹ dákun ẹ tún yòǹbọ ọlọ́lẹ̀ ẹ yòǹbọ ọ̀nàbí lẹ́ẹ̀kan sí fáwọn bàbá. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. bisimilahi rahman ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ mọ bínú lé ní ohun yìí fẹ́ rí bákan bákan torí pé ibì kan mo gbà débi. àmọ́ kí n má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́kọ́ kí ọlọ́run. ẹ kí ọlọ́run. àyà tó yí bẹ̀rẹ̀ sí máa ń wò yé mọ̀ ní ohun ọlọ́run. fàmílà yosama dẹ́ẹ̀lì kalẹ̀ ìsìnmà ìlọ́hù. wọ́yá ọ̀sán alẹ́ ọ̀sán bí yá ọ̀sán àsánà. wọ́yá mùsìnà àmàlẹ́ àná mú bí ó gbọ́dọ̀ tóbi. Allah lọ́wọ́ fi lọ árídì. gbogbo tí bàbá wí wọ́n fi yin ọlọ́run náà ni. ìwọ lọ́wọ́ fi sàmà. ọlọ́run ọba tó dá ayé tó dá ilẹ̀. ìwọ lọ́wọ́ máa aláfààní wà á ṣí ẹ̀hùn. ọlọ́run ọba yìí kan ṣoṣo tó ní ká mọ̀ sẹ̀mí náà bàbá ń kí ẹgbẹ́ tó lọ sí. wàá bí fàyín náà kẹrọ ọba wọn. Allah, Allahu akbar. wàmà kánà mi màá lọ fàyín náà kà máa náà hù ẹni sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. mo ti ara ọlọ́run. bàbá tara ọlọ́run. mo fi kí àwọn àfa wa. mo fi kí àwọn àfa wa. mo ti ara ọlọ́run. mo ti ara ọlọ́run. mo fi kí bàbá mi. mo fi kí àgbà àfa. àṣeyìnà. àṣeyìnà. àṣeyìnà bàdẹ́kù. àṣeyìnà adébáyọ̀. Allahu akbar. ọlọ́run kó bá ń tẹ wọn sábẹ́fẹ́ rẹ̀. àtàwọn ọlọ́wà yà tà ṣe yìí. òjò tẹ òjò òkè òjò ọ̀nà òjò àforíjọ náà kó bá wọn lọ sí kábàárì wọn. amina. mo wá àti àtàrà bàbá mi mo fi kí àwọn àbọ̀ ìsàlẹ̀ mú wọn. àlẹ́ àmàdí nàmí ni wọ́n lè máa yìí náà. sàlẹ̀ wọn àlẹ́ àbá kí nàmí ni kúlẹ̀ fà yìí náà. sàlẹ̀ wọn àlẹ́ àmàdí nàmí ni wọ́n lè máa yìí náà mo rántí ẹ̀ tí ẹ̀yin àwọn àfáà mo tara yín mo fi kí àwọn tí wọ́n kọ́kọ́ kọrin síwájú. bàbá tàtàrà àwọn àfáà kí àwọn tó kọrin sí àyín. ẹ wo ẹ má jẹ́ ntàn yín orí mi ń wú nígbà tí wọ́n ń kọrin o. Oh, Allah. torí pé kí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wà sí ṣe sọ lẹ́ẹ̀kan ah, àsìkò tí wọ́n lọ wọ́n lò. àsìkò bàbá náà ń lò yìí. yìí tí wọ́n sì ń lò lásìkò yìí làwọn ń lò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. bẹ́ẹ̀ wọ́n sì lò pẹ́. bẹ́ẹ̀ni àwa kúrò nínú àwọn àfáà kékèké ẹni tó lọ́n bá gbà fún ẹ gbà fún. Allah jalla jalaluhu. ó gbọ́ ẹni tó lọ́n bá gbà fún ẹ gbà fún àwa kúrò nínú àwọn tó kókó di káàkiri. kéwù kí ìmọ̀ kí mọ̀. orí wọn ò pè. bàbá kú ni bàbá kú. abẹ́ gbọ́ bàbá kú ni bàbá kú. bàbá ń bẹ. ẹ wọ ẹ má jẹ àpárọ̀ tọ́ra wa. bàbá wa gbé bàbá wọ̀ ni. ẹ wà mọ tẹ̀lé ra yín káàkiri ẹ lẹ́yìn ṣe wáàsí. ó ní ẹ ṣe wáàsí ẹ̀ ń bẹ̀rẹ̀ bú. wọ́n bá wọlé wọlé kúránì lọ́mọdé sọ̀rọ̀ jù. àwọn ọ̀nà bá kọ́ra lọ. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ wà kó àwọn tọ́ọ̀gì sẹ́yìn àwọn náà wọ́n kó ìpàánu. yà ayọ̀ alladina amanu idkhulu fi sílmì káfàtà. ẹ pàṣẹ sọ́run bí gbà bí gbà tí kò kú lábọ́lé yìí. wọ́n dà tọ́jú khutuwatin shaytan. innahu lakum aduwwun mubin. yà ayọ̀ alladina amanu ọlọ́yin mo ẹni náà ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin ọmọ òdodo. yà ayọ̀ ẹ tún fi bẹ̀rẹ̀ ọkàn sí. yá ayọ̀ aládé iná àmàdù. ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yàn ọmọ olùgbàgbọ́ òdodo. yá ayọ̀ aládé iná àmàdù. ilé kùlù. ilé kùlù ní ìsírí ní kàfẹ́tà. ọlọ́run ni ẹ̀gbọ́n ní sídámù tẹ́yẹ́yẹ́. ẹ gbà fún lọ́tọ́ yẹn. ìdí kùlù fi sílmì kàfẹ́tà. àti kọ́rọ́ yẹn àti gbẹ́ngbẹ́ yẹn ti gbẹ́ bọ́lá dúkùlù fi sílmì kàfàtà. àti lójú yìí àtẹ̀yìn yẹn ti pẹ́ fọ́lọ́. wàlá tàtà bìrù kùtù wá ti ṣe ìtọ́. ẹ bá tẹ̀lé lọ́nà oṣù. oṣù bá ló mú sí nǹkan fún yín yóò padà gbà. iná wọ̀ á iná wù àkùn àdúgbò mú bí. ọmọ ah, kọ́lá mi láti kúrò ní. bẹ́ẹ̀ ni bàbá. ó lágbàríkà. àtẹ̀yìn tó kù Ìnáwó lẹ́kùn mú ọdún yìí. Ìnáwó. Ìnáwó lẹ́kùn. Ẹ̀dùn. Ìnáwó torí pé dájú lọ́jọ́ sí ẹ̀rí rẹ̀ adóhùn mú bí ìlú. Ọ̀tá yín tó fojú hàn ni. Náà tẹ̀síwájú. Fàyín Zalaltum. Mi ń bá di máa ń já àti kò ń bá di máa ń já. Ọ̀sẹ̀ tí o ti kúrò náà, yá lọ síbi tá a wá ń lọ. Yá lọ síbi tá a wá kárí Alárahmán. Tàwa kálá lọ́wọ́. Ọlọ́run bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi táwọn kan lé aláwọ̀ rahman yá àǹtà sọ̀híbì ẹ bẹ̀rù ọlọ́run àti kọ̀ọ̀rọ̀ yín àti gbangba yín ẹ bẹ̀rù ọlọ́run. tọ́yí ní ìtọ́lé mi tẹ́ owó lọ́jọ́ tòní bí rabbil alamina kuntum wakila. fàyín ní bí rabbil alamina kuntum wakila. gbogbo ọlọ́jọ́ lọ́jọ́ tòní. fàyín ní. wà bí i rà. ọlọ́run ló ṣe báwa o àwọn ọlọ́run làwọn náà àwọn òsínú kọ́lọ́kọ́ gbogbo tẹ́ wá sọ wájú mi tẹ́ ń sọ lẹ́yìn mi gbogbo ẹ mo gbọ́. àmọ́ oúnjẹ kékeré kan yé yín ẹni tó wọ̀ mí kó sọ fẹ́ni tí ò sí mi ẹni tó létí tó ń gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ ẹni tó ń rí kó sọ fẹ́ni tí ò rí abẹ́rẹ́ ọlọ́run làwọn náà àmọ́ tó bá jẹ́ tí bàbá bá kúrò ń bí. La ilaha illallah. Allah Allah. La ilaha illallah. tó bá jẹ́ wípé agbára èṣù làwọn ń lò. tó bá yẹ pé agbára èṣù làwọn ń lò ní àyín. ẹ ti ń gbọ́ ti ń lọ. tí bàbá bá ń lọ. kí n tó délé. èèkan bàbá tó délé. kí n ya wèrè. àrùn fún un lọ. wọ́n mọ̀ àmọ́ tó bá jẹ́ pé mi ò mú kánákà yẹ pé bàbá òwà mú kan mọ́kan. tí wọ́n sọ tójú wọn rí. wọ́n sọ tán rí. ọlọ́run padà ṣèdájọ́ fún wọn. ọlọ́run padà hàlálì wọn. ọlọ́run tún wọ́n ṣe àlékún àmì àlékún mímọ́ mi. ọlọ́run tún hàlálà wọn. ọlọ́run jẹ́ kí n tún pẹ́ fún yẹn. bẹ́ẹ̀ tí olè máa rí mi pé wọ́n sí yẹn. ìwọ yí ọ̀rọ̀ tó tún bọ̀ káà tún rí mi bẹ́ẹ̀ ṣe gidi tí bàbá mi tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí tí wọ́n sọ̀rọ̀ báyìí ẹ ṣe é láwọn alásàlà tí wọ́n máa ṣe ní ìdílé mi ìròyìn á ti kàn báyìí. ẹ wá dúró orí tá a kọ o. orin wa ń bọ̀ ajá ìgbà mi o. kí ni ẹ dákun ààrẹ ṣéèkì ni o. kí ló dé ní ṣéèkì ni o. tẹ̀wọ̀n èmi pẹ̀lú ṣéèkì jọ wà bí àti wù. sọ tó ṣẹlẹ̀ ló bí báyìí torí ọlọ́run. ẹ ọ̀rọ̀ náà ni mo sá sọ bí mo sá sí sọlẹ̀ bàbá sá sọ ọ̀kan múnà ṣé ṣé kìkì ló dé bàbá sá ọ yẹyẹyẹ wọn ó yẹyẹ wọn ó yẹyẹ wọn ó yẹyẹ yẹyẹ kí ni wọn ní kí ló dé bàbá yà wèrè nìyẹn. Thank you. 哎，我说你啊！ abdulganil abdulganil ah, ó yẹ ẹ lẹ́nu kó rí wa. ohun tó gbé wa wá ni wípé bàdékù ọmọ tó bí bílíàmìnà òun rí wa fi púpọ̀ gbogbo ohun tó ń ṣe é ó lérò wípé agbára òun láì mọ̀ wípé bàbá ẹ̀ la gbé fún kó tó wá di wípé ó gbé fún ó gbọ́ gbogbo èébú tó bu wa láàárọ̀ yìí ó gbọ́. pẹ̀lú tó wá ṣe fún wa yẹn àwa ti dá sẹ̀ríà fún un ó ti ya wèrè. bẹ́ẹ̀ni kódà níbi tó ya wèrè dé nínú ilé rẹ̀ báyìí wọ́n dé lókun gbọ̀nyìn gbọ̀nyìn kódà láìpẹ́ yìí wọ́n gbèdé mi wọ́n bá ti wá gbèdé mi kó o gbà o. àmọ́ o tó bá ti dọ́dọ̀ ẹ̀ kí wọn náà rí kó o fi ṣe sí kó o fi ṣe sí tó tún ju ẹ̀sìn lọ. ìyá wa ẹ̀rín ló fòfó ń ṣe é kó o yẹ̀yẹ́ ẹ̀ dáadáa tó o bá wá ṣe yẹn tán hmm? kó o wá sọ fáwọn tó gbé wa wípé ẹ fọkàn yín balẹ̀ o kò sí wàhálà tó bá di lọ́la o máa gbádùn. ìyá wa ẹ má bínú ìforíjì mi o tí wọ́n bá gbé wa tí mo sọ fún wọn pé yóò gbádùn lọ́la tí ò bá wá gbádùn ẹ̀sìn ni yóò jẹ́ fẹ́mi náà. ìgbà ah, wàhálà yọ nǹkan lára rẹ̀ á fi sí padà ní ìlú bá tán ìwọ pọ́n wa lè òun làwa náà ṣe dúró tiẹ̀ nítorí kò gbà fún wa ní ó mọ̀ pé lẹ́yìn àwa àwa náà ni lẹ́yìn àwa àwa náà ni ní gbogbo ọjọ́ àwa náà ni ọmọ dáadáa. ká jẹun tó gbé wa wá nìyẹn o. ìwọ ìwọ ìwọ ìwọ kiri burúkú tó tọkọ tó ń pèrè méjì. torí béèyàn bá tiẹ̀ ti láfojú di igbó ló yóò kú sí. ẹ wò bí ọba kú gbó gan ó yẹ kó lóò gbé lọ tèfètèfè. ẹ wò ẹ wò ẹ mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹrí tí ẹ bá ṣe pé ẹni Ọlọ́run ṣe kò tiwa ni tí wọn ṣe ṣe wù Ọlọ́run gangan tó yẹ kán yẹ kán gbé mọjìnnú ìwọlé. ẹ ló sọ báwọn ṣé ewu tiwa aláàánú ni àbí ẹ̀kọ́ ni lọ́sànán ẹ. àyà fún ọ lọ. yá ṣe yá ṣe. dúró dúró má tẹ̀lé má tẹ̀lé dúró. Ní tẹ̀sí díẹ̀ díẹ̀ kìíní sí láì bá fi kìkì torí ọ̀nà. ilẹ̀ aminu kọ́ yìí olódì májínú ṣèyíkì bá dé kú làháìlà ọlọ́run ọmọ tó bí o ní ọmọ tó bú mi láàrin ìta gbangba tó ní mo dàbí ẹja ẹja àrọ̀ ó ní mo dàbí ẹja àrọ̀ pé mo dúdú tìpásẹ̀ tìpásẹ̀ ọ̀rọ̀ tí ẹnu bàbá rẹ ọ̀gbà fùrọ̀ yálà ìyá bàbá rẹ ò tó bẹ́ẹ̀ láti bú èmi Ṣẹ́hù Gani. ọlọ́run ò tóbi o ìṣẹ́jú mélòó náà ló ti bú mi tó ti yáyà wẹ̀rẹ̀ báyìí àsọ́lọ́run tóbi báyìí kọ́mọ́ ti bú mi àfi wì lọ́ba ya wẹ̀rẹ̀ làhàìlà wèrè tó gbé wèrè wá yánọ́sì. ajánọ́sì wọn. ọ̀kọ́ là kọ́ gbá orí ìwọ ọmọ bá wí. kò da dá fúnfún rọ yálà yàrá bá ló bí ọ. Ah, bá fúnrọ yálà yà ẹ èyí náà sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n bá tiẹ̀ ní owí bẹ́ẹ̀ o lóòótọ́ bẹ́ẹ̀ ó ìjọ́wọ́ ni kíní rẹ bẹ̀rẹ̀ ìjọ́wọ́ eré rẹ bẹ̀rẹ̀ ṣe pé bóyá wọn ya wèrè kéwù mo tiẹ̀ kọ́rọ̀ kọ́rọ̀ káwọn ọmọ àwa wọ̀ fi orúkọ ọlọ́run bí ọlọ́run àfi tànábì rẹ̀ bẹ́ẹ̀. ara rẹ̀ ọba yá lọ́la. Láìlá ìlàlá òun àìlá àjàkálẹ̀. Láìlá ibà dáhùn kọ́dọ̀ mọ́ bàtà wá jẹ́. Olúwa fúnra yá ńlá ìyá. Ẹ wo ẹ gbé lọ sí yàrá tí àwọn aláìsàn wà láti wòsàn. Káwọn ó ṣètò afọ́lọ́hún. Má lọ sí Mẹ́kà. Má lọ sí Mẹ́kà. Ẹ jẹ́ àwọn ìpamọ́sẹ́ wù mí wọ́n ní ká gbé ṣé wùkún tó wọ wèrè ká lọ rè gbé wọn sínú yàrá àtọ́jú ẹ tún wá dúró sẹbẹ tẹ̀lé ẹ lọ kí n ṣe tó bá wọn yà sálà tó tó mo lọ sí àwọ. ẹ máa ná ọmọ mi sọ̀rọ̀ wọn lọ lọ lọ lọ lọ lọ lọ. ẹ jẹ́ kó lọ sí. mo lọ sí mo lọ sí ẹ lọ. ẹ bí mo yà tán ó fẹ́ lọ tẹ ó fún yẹ ká mọ́ yà tán òkúrù fẹ́ lọ wẹ̀ ẹ wá wá yẹ ògúlù tú láàrin omi síbi ìbí yàgbẹ́ ọbẹ̀ lọ́gbẹ́ oṣù yẹ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀ ẹ̀sìn ògùn ní ká palẹ̀ mọ́ sẹ́wù láì sáko gàrí láì lẹ́gbẹ̀ẹ́ fẹ́ ká dákà lórí ìwé tí wọ́n lọ palẹ̀ mọ́ bí kàtẹ́ palẹ̀ mọ́ àfàyè lọ́nà lọ́wọ́. kọ́lọ́mọ wa sànù wa ni ah, ṣé kìlì wá dẹni tó fẹ́ lọ mẹ́ka láì wẹ̀rù pléènì yìí gbọ́rú ẹ̀rí láyé mi <laughs> láì ṣẹ̀ṣẹ̀ wù blálà. dìde dìde jókòó. ẹ̀yin lẹ mú bìlì aminu wá lánàá. nígbà tí débi lánàá ẹ dákun ìgbà mo ní ké ara rẹ ó yá. ní ká wálé ní wa afa náà. pé bìlì wa. tọ́. anakumulai baba. nígbà tí ẹgbẹ́ wa lánàá àwa ti gbọ́ lọ́n sọ̀rọ̀ a ti pè ọlọ́run ní ibi títí jẹ́ títí gbọ́ lọ́n sì dá wa lóhùn. wa alaikum salaam. Mm ṣeun ìwọ lè máa lọ jẹ ìyàwó rẹ dà. àwọn ajá ni. mo fẹ́ kó o bí ọkọ rẹ bóyá ara rẹ ti yá àbí ti yá. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi. ẹ jẹ́ àdúgbò ọ̀dọ̀ ọlọ́run. alihamudulilayi. ẹ ṣe rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí abẹ́gbọ́ mm, ilé ti gbárò yìí lọ́lọ́run abẹ́ẹ́ lọ́n sì gbọ́ sí wa lẹ́nu ara Bilyamin ara rẹ̀ ti yá ẹ wá rí sọ̀rọ̀sọ̀rọ̀ kò rántí ẹni tó mọ̀ gbọ́ ṣe rí àfáà Bilyamin tí ń pèrè ẹni sheik ó ti fi ẹnu bàǹkan jẹ́ hmm, ti fi ẹnu bàǹkan jẹ́ bí ká mọ̀ pera wa ní táà tó ká máa sọ pé àwa la wà ń bẹ̀ tọ́lọ́run bá fún ọ nímọ̀ kékeré ló dáadáa kì í ṣe pé kó wá máa fi dàgbòrò orú kó bọ́ sórí àárín èèyàn kó bọ́ síbi tí wọ́n ti sọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ sí sọ pé àrírù rẹ rí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ àìwí bẹ́ẹ̀ <laughs> àìwí bẹ́ẹ̀ èmi ní kékeré kan wà gorí stéèjì ní ọmọ bú làá ìlà àìsí bẹ́ẹ̀ àìsí bẹ́ẹ̀ àìsí bẹ́ẹ̀ rárá pé wà á bọ́ sórí kí lẹ́yìn sọ̀rọ̀ ń pèrè ní ṣe yìí kàkàkiri. àwa gan bá ṣe wà yìí tó jẹ́ ṣéwù ni àwọn èèyàn mọ̀ wá sí a gbọ́dọ̀ bọ́ síta ká máa pera wa ní gáúsù bẹ́ẹ̀ ló ṣe rí ká wá bọ́ síta ká rí àríwú wa rí ká máa pera wa ní gáúsù ó tiẹ̀ jẹ́ pé a ní n tá a fi lè sọ bẹ́ẹ̀ a máa jẹ́ sọ bẹ́ẹ̀ tó bá yá ọlọ́run ti fi ní sípò a sì pè wá ní gáúsù a sì mọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ àmọ́ ìwọ wá bọ́ síta ó ní wọn ò rírú rẹ rí jẹ́ kí jáná sí ìyá kan tí ọ yí jápujápu tí ọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹ jẹ́ ká máa ṣọ́ra nígbà tí bó ti kéré tó yìí kí ló ní kí ló tí ì ní tó ń pera rẹ ní ṣèyíkì ọbọ dúpẹ́ àmọ́ kọ́kọ́kọ́ kò yé ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé káàkiri ìgboro ṣáàjì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wo kó tó di pé ẹ lọ èmi ò ní kí wọ́n fún yín ní one million ó fi báàgì gbé wá kẹfì sowó òrìṣẹ́ àìdúpẹ́ ara ẹni wọ́n mi lè tó nǹkan tí àwa lè fi ṣàlejò ebi bá ṣe ṣe fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ tó kùnú bàbá sì kọ̀ntínú lórí ọmọ náà tẹ̀yìn ẹbí náà jẹ́ bẹ̀ tí ì sí nǹkan tó burú ẹ wàá foríjì mi mo ní àwọn àáfàá tí mò ń dá lóun lókè mítì ní kó lè dá náà ni mo fẹ́ lọ padà sọ́dọ̀ wọn kí n kí n máa bá wọn ṣe mítì lọ kó tó di pé mo ṣetán kó tó di pé yìí náà lọ owó ọ̀hún yóò yóò bọ́ sí lọ́wọ́. ẹ wà bá a sọ fún yánásì tí ń ti pẹ̀lẹ́ àmínú ẹ kó má sọ etí ẹnu rẹ̀ ó fi wọ́. wọn náà ń pera rẹ ní nǹkan tó tó èyí jàtijàti èyí ò tó nǹkan yìí. òní ń tì wèrè ní ń tì wọ́ kò sí ní tí n ò lè ṣe fún ọmọ ibi tí ẹ dákun ẹ mọ̀jẹ̀ àtàrà wá ṣe rí ibi tí a bọ́rọ̀ dé yìí mo lé ní nǹkan tó wà tó kúrò lára Bẹ̀líámìn kó yí sórí ìwé. Ah! náà ó ti kúrò lórí Bẹ̀líámìn ló lè pọ̀ eh, bẹ́ẹ̀. Ah! Ah, àmọ́ àwa ò ní ṣe bẹ́ẹ̀ a ní ṣe bẹ́ẹ̀ wọ́n kàn sọ ẹnu rẹ̀ ni wọ́n ń gbé owó ọ̀hún bọ̀. ẹ bá ṣe pa èyí kú láyé o. Àbábá Muhammadu Àbábá Muhammadu ọ̀kẹ́ mẹ́fà lílẹ́gbàájì àwa ò bá kan láyé mọ́ bá ṣe pa ikú láyé o Àbábá Muhammadu. ṣé bàbá ti yá gbowó ni káyà lo. máa lọ bí táyà lọ. ó fẹ́ dúró gbowó. Ah, sábà gbowó sọ̀tà ni one million wọ́n ní kán gbé fún wa. ẹlẹ́yà á ti pẹ́ ìpamọ́ lórí. ṣéèkì salamu alaikum wa rahmatulahi wa barakatu ẹ dákun láti bọ̀ torí mi ò rò pé mo ti bá ojú yìí pàdé rí. bílẹ̀ aminu ọmọ ṣéwù bàdé kú akọ̀wárí ẹni o n tá a fẹ́ bẹ́ẹ̀ sọ ti ẹ̀kọ́ rárá jókòó. wàá jókòó. wo àwa tó ń wò yìí àwa mẹ́ta ni wá èyí tó túmọ̀ sí pé àrò mẹ́ta tí kì í dọ́bẹ̀ mi sórí bó ti ń wò wáyé ẹnikẹ́ni tó bá forí balẹ̀ fún wa tó gbọ́ tiwa à ń dá lọ́la á dolówó adéyàn pàtàkì àwọn ẹni tó bá ní báwo ni tiwa à ń lọ láyé má gbọ́ lọ. bílẹ̀ aminu ṣé orí gbogbo bó ti ṣe ń ṣe tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wọ́ tẹ̀lé ẹ tí wọ́n ń pè ẹ́ ní ṣéwù yìí kì í ṣagbára ẹ o bẹ́ẹ̀ ni torí gbà tí bàbá rẹ̀ ń bẹ láyé ó ní bàbá rẹ̀ ti bá wa jẹ ó ti bá wa mu ó la ṣe gbé agbára ilé lọ́wọ́ àmọ́ ń gbà àkókò tó láti san ẹ̀jẹ̀ ẹ̀ tá a sì wí fún pé wọ́n là fẹ́ bó ṣe takú nìyẹn ló lóun ò lè fọmọ òun lẹ̀ ó sì fara rẹ̀ kalẹ̀ fún wa àbí mo purọ́ ṣé o rí nígbà tí bàbá rẹ̀ wá kú tán sórí gbogbo ọlá èyí tí bàbá rẹ ò dúró lò hmm. òun làwa gbé fún wọn tí wọn ń lò tó ń pè ọ lọtún tó ń pè ẹ lọsí ṣé wò hmm. ṣé wò gbókùnkùn tó gbé wá wàá jì wàhálà ẹ̀sán débi á sàn hmm. ọlá wa ni. tí n bá gbọ́ yín yé ẹni gbogbo ọlá tí bàbá mi ní kó tó kú wọ́n láti yín ni àwòsùnbìlà ẹ tún wá ní gbogbo ọlátẹ̀mí náà ń lò lọ́jọ́ tòyìn tí wọ́n fi ń pè mí ṣéwù lọ́tún tí wọ́n ń pè mí ní ṣéwù lọ́sì ẹ tún lọ́lá ti yín náà ni. àmọ́ bàbá mi ẹ ṣé dà ládùúrú bẹ ṣe gbajúmọ̀ tó láàrin ìlú ládùúrú gbogbo ìmọ̀ tẹ́ ẹ ní gbogbo kàrámọ̀ tọ́lọ̀ fún yìí kẹ́ tó kù ìjọ tó wà yẹ kẹ́ tó mú kànmọ́kàn àmọ́ o bàbá mi ṣe tiwọn ni èmi náà sì ṣe tèmi torí pé mi ò lè darapọ̀ mọ́ yín ọkùnkùn lẹ́yìn bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ lèmi ọkùnkùn kan ò dé lè bá mọ́lẹ̀ ṣe láéláé ẹ̀yin gbàgbé ọ̀rọ̀ àlùkùránì ni alukurani ní wọ́tàwọ́kálẹ̀ alàlà ayé lẹ́dí láyà mọ̀tù àtẹ̀yìn àti òòṣà tẹ́yìn ń pè tẹ́yìn rò pòun ló ń gbẹ ẹ̀yìn ilẹ̀ tẹ́yìn fi ní agbára gbogbo yín pátá lè máa kú àmọ́ ọba tí ò ní kú láíláí òun lèmi sì máa máa sìn lọ títí láéláé òun náà ni Allah kí wọ́n jẹ́ kó yé yín o. gbogbo nǹkan ní bàbá mi jogún lọ́wọ́ yín tẹ lóhun náà lèmi náà dò mo fi gbogbo nǹkan náà lẹ́fọ̀ọ́ yín kẹ́ máa mú lọ. ẹ ṣé ilé tó wà nínú ẹ yìí ta ló lérò pọ̀ ni. ilé tí mo wà yìí ilé tí yín náà ni. ibi tó wà yìí kò sí láburú gbogbo ọ̀rọ̀ tẹ sọ náà ló lé sí. ṣé wàá rí lọ́jọ́ yìí wá gbójúlé yìí látẹnu mi lọ mo tún fi ilé yìí náà lẹ́fọ̀ọ́ yín kẹ́ máa di mú. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó bíi bàbá o. Ah, ẹ wọ ọmọkùnrin ẹ rí ah. bàbá ẹ sí ah, bàbá wa jẹ a fira wa. Hajiya Safiya. Alaikum salam. Ṣé o sì? Kò sí nǹkan kan. Mo kàn fẹ́ jẹ́ ká fínú ilé yìí lẹ̀ fúngbà díẹ̀. Tá a bá débi tá a lọ, ìmọ̀ ṣàlàyé fún un. Kí ló dé? Ṣé ẹ ti ń rò tẹ́lẹ̀ ni àbí ẹ ṣẹ̀ṣẹ̀ rò báyìí àbí kò torí kò tiẹ̀ yé mi? Wọ́n bínú. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jíṣẹ́ náà fún mi tán nísinsìnyí ni pé kí n yẹra fún ilé ìfúngbà díẹ̀. Àtẹ̀lẹ̀ tí wọ́n pàṣẹ sí bí a kì oh, oh, oh, ó ó ọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ mọ bọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí mọ mú kankan. kí n tiẹ̀ mú borun máa mú tẹ̀síbù máa fẹ́ kírun. torí gbogbo àti tẹ́ kírun àti tẹ̀síbù àtò fẹ́ mú tá a bá ti dọ̀hùn ìmọ̀ bíi ti àríjẹ fún un. àmọ́ bá a ṣe wà yìí bá a ti ṣe dúró yìí bẹ́ẹ̀ láti fi jáde kúrò nílé. o ti gbọ́ óyá óyá óyá óyá báyìí báyìí báyìí. lágbára o. Ah, ajia. naam. ajia. naam. Se mi ni mò ń bá ẹ sọ̀rọ̀ tó bínú kúrò wájú mi bẹ́yẹn. Ah, mi ò ṣe ní bínú kúrò wájú yín ṣe wù tó bá máa bínú kúrò wájú yín náà nígbà tá a máa kúrò lé lánàá ẹ sọ fún mi pé fẹ́ wá ṣàdúrà fún àwọn ọdún oníjàlá bí yín bí ni pé ká wá ṣàdúrà aṣàdúrà tán lánàá ẹ ló túkọ̀ àwọn àdúrà kan tẹ̀ tó fẹ́ ṣe mú ló tiẹ̀ dá pé ẹ lè ṣe àwọn àdúrà yẹn àṣetán láàárọ̀ yín ti kálẹ̀ máa lọ lé ní pẹ́pẹ́ síbi ìbàlá fẹ́ máa gbé báwo la fẹ́ máa gbé bí irọ́ o. àmọ́ ajíà ajíà èmi tí mò ń sọ̀rọ̀ kì í yé mi ṣé báwọn ẹni ọlọ́run tí wọ́n tún ju àwa lọ àwọn ni wọ́n jíṣẹ́ fún mi wípé inú ilé tí mò ń gbé yẹn ó léwu fún mi wípé tí bá tún lo ìṣẹ́jú kan sí nínú ilé yẹn ní tí ò dáa ó lè ṣẹlẹ̀ sí èmi àti ẹ̀ ìdí nìyẹn tí mo fi ní a mú nǹkan ju aṣọ tó wà lọ́rùn èmi àti ẹ̀ lọ ká fi kúrò nílé yẹn. ṣé àwọn ẹni ọlọ́run mo mi ò tiẹ̀ jí ìwọ́n sọ fún yín pé ká kúrò nù ní ṣùgbọ́n tó bá ti fẹ́ kúrò nù ní aṣáàmù aṣọ àmútẹ́kìrún àmú gbogbo ẹ̀ ajia yìí tí mò ń sọ try kò understand o mo ní iṣẹ́ tí wọ́n jẹ́ fún mi bí wọ́n ṣe jẹ́ iṣẹ́ yẹn fún mi ní ká ṣe kúrò nílé yẹn ìdí nìyẹn kò ń ṣe pé mi náà mọ̀ ọ́ mọ̀. káàtì wàá gbọ́ pa kú òle òtẹ́ wà ń bẹ̀ àwọn olè oríṣiríṣi tẹ́ pa àwọn àwọn oníjàràbí gan wọn gbọdọ̀ máa bá wọn rúbẹ̀ tẹ́ pọ́n lè wá síbẹ̀ tá a máa dá wọn lóògbé kí ṣe irú ilé báyìí nà án wọn ni wọn ṣe máa gbé nínú ilé báyìí. Ah, ṣe sùúrù ṣáà ní sùúrù pẹ̀lú nǹkan tí mò ń sọ sórí sùúrù kò sí ní tí ò lè ṣe tán o tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tó sọ yìí náà òun náà la sì máa padà ṣe ee tó bá jẹ́ ọlọ́run akọ́ wa mọ̀ ṣe jíbú nígbàgbọ́ ó dẹ̀ nígbàgbọ́ pé kò sí nǹkan tí ọlọ́run ṣe tì láìpẹ́ láì jìnnà ọlọ́run á dá lóhùn. ẹ tètè bí ọlọ́run yìí tó bá ti ń gbọ́ o wọn ará sàrá tó kọ́ máa ti ẹ̀kọ́ dá lọ kọ́ wá lólúwẹ̀ẹ́rú lé báyìí tó ẹ lọ́run yìí o. àmọ́ ajíà ajíà ṣe sùúrù o ṣe sùúrù kó gbọ́n tí àwọn ẹni olóò tí wọ́n jíṣẹ́ fún mi ṣé kí n wá yí àṣẹ wọn padà ni. níbi mi ò rò pé èèyàn ń gbé bí mọ́. ó dẹ̀ dùn mí gan ṣáà kò tẹ̀ sẹ́ anybody tí mo lè pè nọ́mbà bàbá yẹn gan o ẹ ọ̀rá ma o ẹ ọ̀rá ma. Ah, ẹ pẹ̀lẹ́ sà yes ma ẹ pẹ̀lẹ́ ma ìjọ ẹ má bínú pé <laughs> mo dá yín dúró rà ẹ ilé yìí ni pẹ̀lú bí mo ṣe ń wo yìí mi ò mọ̀ bóyá ó jáde ní àbí èèyàn kankan ò gbé bímọ torí mi ò tiẹ̀ rí tracy èèyàn kankan torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ráwọn èèyàn bíi tí mo fẹ́ rí bàbá Baba, bàdékù god bless you ma wọ́n ní à ń béèrè ma. Ah, Baba, bàdékù ti kú. ẹ bẹ́ẹ̀ni. Baba, bàdékù ti kú. ẹ má bínú ma o. ẹ àfà àfà ni àfà ni àfà àfà ni mo sọ o. ẹ dúró ṣé àlejò ní nínú ìlú yìí lágbẹ́ àlejò ni mí bí lóòótọ́ àmọ́ ibi yóò ṣàjòjì sí mi mi ò kàn sí ní mi ò sí lórílẹ̀‐èdè bíi ọdún díẹ̀ sẹ́yìn ni. bàbá ìjọ. bàbá yìí ti kú. bàbá dẹ́kun ti kú ti pẹ́. oh my god ó mà lágbára o á dúró ohun tí bàbá yìí ṣe àbúrò nǹkan ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má ah, ó dùn mí díẹ̀ o ẹ jọ̀ọ́ ọmọ wọn kọ́. ṣé bílí aminu. ẹ bílí aminu bílí aminu. ó ti kó lọ sílé bàbá àwọn àti bàbá náà yìí jọ kó lọ síbẹ̀ ibẹ̀ ni wọ́n ń gbé kí bàbá tó kú inú ilé yẹn náà ni bàbá kú sí. Ah, ẹ jọ̀ọ́ báwo ni a ti fẹ́ mọ bẹ̀rẹ̀ bá kẹ́ fún mi ní nọ́mbà bílí aminu ẹ jọ̀ọ́ kí n lè pé mo ní láti rí ọmọ yẹn. ẹ mi ò ní nọ́mbà bílí aminu. Eh, àmọ́ ah, bẹ́ẹ̀ ṣe wá rìn yìí ọ̀gá yín ṣòro. ẹ jọ ẹ má ebi wọn lọ́wọ́ tẹ bá fẹ́ ṣe fèmí ẹ ṣe bàbá yìí náà ṣe mí lóore ni ẹ jọ torí Ọlọ́run ẹ jọ kí lẹ lè ṣe fún wa. ọ̀gá ẹ bá fẹ́ lọ́bẹ̀ ọ̀nà ọbẹ̀ ni mò ń lọ ah. ṣùgbọ́n ayé le. ẹ má wọrí mà kò sí nǹkan kan lọ́hùn gbogbo tẹ bá fẹ́ mọ̀ nípa mi ẹ bìrì nípa mi kéde ṣèwádìí ẹ ẹ jọ ẹ kò mú mi débẹ̀ ni ẹ má bẹ̀rù ẹ jọ ẹ jọ tó lọ lọ yes please. ẹ lọ wọlé bá mi sílẹ̀ bá mi sílẹ̀ ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ah. oh kúmà eh? oh. oh. lágbára o kúmà lágbára o. Eh? ẹ pẹ̀lẹ́ sà bàbá ti parí àdúrà tí wọ́n ń ṣe tán sí wọ́n ní kí wàá sọ fún nípa àwọn bọ̀. lè dá yín lójú. bẹ́ẹ̀ ni àwọn náà lọ ní kí wàá sọ fún nípa àwọn bọ̀. ọ̀rọ̀ ẹ ṣe. bẹ́ẹ̀ sà ọ̀rọ̀ Salamu alaikum. Hello. ìwọ ni wọ́n dín òun sọkún. àwọn tá à ń sọkún pọ̀ ẹkún tèmi lè pọ̀ ju àwọn tó kù lọ. ò ní rọrùn ẹkún. mo ti rí sá. ò ní rọrùn ẹkún ibi ilé àdúrà níbí gbàgbọ́ pé ọ̀rọ̀ rẹ ti dayọ̀ gbogbo nǹkan yòówù tí ìbá máa ṣe ọ ó ti dayọ̀ mọ́ṣáláà ó rẹ́rìn jáde kúrò níbí ó yà lójú ẹnu bí bísímìlà. ní èké kí ló ṣẹlẹ̀ ṣe ọ̀rẹ́ mi kan wà ní Amẹ́ríkà ọlọ́run kẹ́ gan dáadáa lẹ́nu pé onídá tóun ò bá gbìyànjú náà láti ran ẹ̀mí náà lọ́wọ́ kì í ṣe pò burú fún mi tó bẹ́ẹ̀ náà níbi tá a wà yìí mo ń jẹun mo ní mọ́tò kan kúlẹ́kúlẹ́ tí mò ń rú káàkiri náà. ìbàdí ọlọ́run mọ̀ pé àwọ̀ ọ̀la lára. ìyá wà nú mi lọ́wọ́ ẹ lè má rí báyìí báyìí báyìí. bọ́ ó yàwó mo dẹ̀ sọ fún un then ah kò sí wàhálà pé gbogbo nǹkan tí mo ní ó ní kí n yọ̀ǹda ẹ̀ tí màá máa ta kí n ta tí màá máa fún yàn kí n fún yàn ah, ṣáàní kí n máa bọ̀ lamẹ́ríkà mo dẹ̀ ta gbogbo ẹ̀ mo jẹ́ ẹ́mbáàsì lóòótọ́ mo fún mi ní fisa ọjọ́ kẹta náà ní kí n padà wá láti wá gbà ah, ọjọ́ kẹta wọn ò pè mí ọ̀sẹ̀ kan wọn ò pè mí ọ̀sẹ̀ kejì wọn ò pè mí ọ̀sẹ̀ kẹta wọn ò pè mí ah, ìgbà tó bá padà pè mí ibi táwọn tó kù ti ń gbà á físà tí wọ́n ní kí n má wá síbẹ̀ nígbà tí màá padà débẹ̀ wọ́n fún mi físà ló tán ọkàn tó kúrọ̀ sí ẹ̀. aláwọ̀ ń bá ọ. sọ parí. kò jù bẹ́ẹ̀ lọ bàbá ayé mi ti bàjẹ́. ayé rẹ ò ní bàjẹ́ sọ pé ayé rẹ ò ní bàjẹ́. ayé mi ò ní bàjẹ́. ètí ó ń bá ọlọ́kàn jẹ́ ń sìn ni pé wọ́n kúrọ̀ sí físà rẹ̀. bẹ́ẹ̀ ni. ó rí físà náà gbà padà inú mi dùn mashallah àyàfi tí ọba sí ọlọ́run lókè mọ́ tí ó sì sí alukurani níwọ̀n ìgbà tí alukurani ti wà tọ́lọ́run sì ń bẹ lókè kò sí pé méjì kìsà náà tẹ ọlọ́wọ́ padà passport rẹ ń kọ́. Ah, mo ń dìbò káàkiri mo ń dìbò káàkiri. òun náà láà ṣiṣẹ́ lé lórí òun ní. ní Friday. tó bá di ọjọ́ àlàmísì tó ń bọ̀ wọ́n gba passport ẹ̀ padà. ọjọ́ àlàmísì. nǹkan tó wá padà lọ sí ẹ̀mbáṣì ní agbára ọlọ́run agbára àwọn tí wọ́n bá ànábì wọn mọ̀ sálà kí wọ́n bá ṣiṣẹ́ pa ọlá pété latik ọlá ànábì wọn mọ̀ sálà sálà wọ́n yẹ kí n sọ̀rọ̀ jìnnà tó bá dọjọ́ ti ń bọ̀ ọjọ́ wednesday ni màá ti débí. thursday ni ó wá fọkàrẹ́ balẹ̀ ah. ọdúnkọ́. Má sọkún mọ́, má jẹun orí pé nǹkan ṣẹlẹ̀ tí ọ̀run yóò kúnjú ẹ̀. Ẹ̀rín ẹ̀rín kó wọ́n jáde. Ẹ̀rín ẹ̀rín. Masha Allah. Allahu Akbar ẹ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bàbá ẹ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ two years gidi gbẹdọ̀ fún mi. ṣé mo sọ fún ọ pé kò fọ kára rẹ balẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ ẹ wí bẹ́ẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ ìbànújẹ́ ò lè dé báyìí. àmì kan fàyà. ẹ lè ṣorí burúkú gbogbo ibi táwọn ọmọ yín bá wà náà wọ́n máa bá àwọn ọlọ́run pàdé ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe gan. ọba ni ká fọpẹ́ fún ọba ni kan hmm. lọ́pẹ́ tọ́ sí. bàbá ṣe rí àwọn tó wà lọ ìyẹn ọ̀rẹ́ mi ó ti fi ọkàn mi balẹ̀ torí ńgbà tí mo sọ fún yín pé mo gba fisa two years ṣe ló kí mi kú oríire mo kú oríire mo kú oríire mo tún pariwo fún mi nìyẹn ah, àwọn ni mo ti bọ́ sínú orí ìyẹn wá jẹ́ kókó mi balẹ̀ pé gbogbo orí tẹ́ ẹ ṣe fún mi yìí orí àtọ̀dọ̀ lọ wá ní. Eh, bó bá ti wá ń dùn báyìí déédéé àsìkè ló ṣe ní agbára ọ̀nà ẹ̀jọ̀ àdúrà yìí ni kẹ́ ẹ jẹ́ kó túbọ̀ ah. múnádóko dáadáa. èmi náà wá ṣe ìlérí fún yín wípé tí bá dọ̀hún tí gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ṣọ̀ mi tí owó bẹ̀rẹ̀ sí ní di ọwọ́ mi màá rántí yín kí n tó rántí ìyá ibi tí mo wà yìí ibi tí mo wà pẹ̀lú yín lè ní ọ̀rọ̀ tán ló máa jẹ́ nínú ìgbésí ayé yín o máa wá ibi gidi tó yẹ àfa tó nímọ̀ tọ́lọ́run dẹ̀ ń lò bíi ti yín máa wá ibi gidi bẹ́ẹ̀ fún yín ní kíkọ́ àbílẹ́ra. ẹ sọ́ọ́rí mo sì já fi lè rí tèèyàn alẹ́ káàyè ká dúró de lè rí ọlọ́run fọkàrà rẹ balẹ̀ lórí ìdí àdúrà tó sàn dáadáa ní kí n máa fàdúrà tọ iṣẹ́ tí mo ṣe fún àwọn èèyàn bíbù rẹ báyìí tí mo ń ṣiṣẹ́ fún wọn náà mo máa wá tí a nínú àdúrà mo máa wá àdúrà fún yín tí màá ṣàdúrà fún yín ìṣèlú náà fọkàn ara rẹ balẹ̀ tó bá ti ń dùn báyìí ní agbára Ọlọ́run dèdè àsìkò rẹ òsì bó bá ti ń dùn báyìí nílé rẹ ọmọ tó Ọlọ́run ọlá ìpín méjì Ọlọ́run ọlá aláhùnà wàlá wàtá èèlà àbínà ẹ ẹ bá mi gbélé mi wò mọ̀ bóyá ọ̀rẹ́ mi bóyá ó fẹ́ fi dán mi wò ni àbò fẹ́ wò pé wọn kì í dífá fún èèyàn kan tó fowó ara wọn ra eku fún yàn ó ní mi ṣáà ní kí n wá owó tíkẹ́ẹ̀tì ó lè gara díẹ̀ ọ̀nà mi gbìyànjú pé kí n tiẹ̀ wá kó pé nítorí àwọn owó tí mo ta àwọn nǹkan tí mo ta lọ́tún lọ́sì mo ti fi ṣe àwọn nǹkan lẹ̀ náà. ọkàn ara rẹ balẹ̀ sórí ó sì ṣe kó jẹ́ pé ọ̀rẹ́ rẹ máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ tó bá rà fún ẹ wọ́n alihamudulilá bí ò bá wá rà fún ẹ owó iná tó fi kún àwọn owó tó ń wá tó fẹ́ fi ra tíkẹ́ẹ̀tì wọ́n fún mi lówó àwọn kan sọ pé àwọn máa fún mi ní nǹkan kan lẹ́ni kálù ti tẹ̀ lọ́wọ́ ni ó yẹ kémi náà tó fi yẹn ká kún fún ọ ni wọn tíkẹ́ẹ̀tì àìwá tẹ̀ mí lọ́wọ́ owó máa lọ máa mú lọ ṣe kan wọ́n yọ̀ǹda. Ah! ojú pẹ̀lú wọn kò sí wàhálà ojú ìyá dalẹ̀ ojú ìyá dalẹ̀ ti ní ọmọ sùnkún mọ́ ọ̀rẹ́ ìsọ̀rọ̀ ẹ̀kún ọ̀rẹ́ rìn ní ìsàbọ̀ rẹ̀ rìn. ṣé ti rántí mi báyìí sí. ṣé mi. ẹ̀yin ni. èmi ni. láàyè àyìnlá. èmi ni. láàyè àyìnlá. ọjọ́ náà ti pẹ́ púpọ̀. ó oh my god a ṣe lóòótọ́ lóòótọ́ ni pé ilẹ̀ máa ń jẹyàn hmm. kò yẹ kó jẹ́rú àfa èyí ni kò máa pa kí ló ṣẹlẹ̀ ṣé bí kò ṣe ń mú èèyàn dáadáa lọ náà nìyí. lásìkò ọlọ́run bá ti tó kò sí téèyàn lè ṣe sí. Ah, ṣe rí um, èèyàn dáadáa ni bàbá yín wọ́n dẹ̀ ṣe ìlérí kan fún wọn nígbà tí wọ́n wà láàyè nítorí wọ́n ṣe nǹkan tó pọ̀ nínú ìgbésí ayé mi ah, gbogbo bí mo ṣe tó bí mo ṣe wà lénìí orí ọ̀fẹ́ ọlọ́run àti dáàdì wọ́n dẹ̀ ṣe ìlérí fún wọn wípé tí ọlọ́run bá lè ṣe mí bí mo ṣe ń fẹ́ lóòótọ́ a rẹpẹtẹ àmọ́ ẹ̀rù millions ò bà wá bẹ́ẹ̀ ni wọ́n tún wá ṣe ìlérí wípé gbogbo bó ṣe wù kórí tí n bá padà dé màá gbìyànjú láti ṣe nǹkan kan fún bàbá wá wá yà mí lẹ́nu pé wọ́n ti kú báyìí ń sìn adélé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ tí wọ́n ní pé wọ́n ti kúrò ńbẹ̀ yẹn wọ́n dẹ̀ mú wa dé ilé kan tí wọ́n sọ pé bàbá ń gbé pé ibẹ̀ gan ni bàbá kú sí ilé yẹn tóbi gbàngbàngbà báyìí wá yà mí lẹ́nu pé ẹ tún wà ń bì. bẹ́ẹ̀ ni tòótọ́ ni pẹ̀lú ọlá tó lòun ṣe fún wa a tún gbọ́dọ̀ gbé ẹlẹ́dàá wa ká tún mọ̀ sùn nínú ilé bá wọn ìdí nù tọ́lọ̀ fi yọ̀ǹda bíbá ìfún wa pé bíbá ilé ká ti mọ̀ sí ọlọ́run. ẹ ó dà pé nǹkan tí mò ń sọ òye yín. ọ̀rọ̀ yín yé mi. ẹ kò yé yín kì í ṣe ilé tí èmi àti yín ti kọ́kọ́ mọra tẹ́lẹ̀ nígbà yẹn ó tó di pé mo travel mo ń sọ pé mansion tí wọ́n mú mi lọ tó tóbi dáadáa. ẹni ibi tí bàbá kú sí. ibi tó ẹ mọ lẹ́yìn. ibi tí bàbá kú sí. ẹ ilé ńlá ẹ. lóòótọ́ ni ẹ̀ parọ́ yẹ́nì. mansion níbẹ̀ yẹn o. bó ṣe ń wọn ọlọ́run ló ṣe ń ṣọlá ọ̀la tọ́lọ́run tún ní ká tún máa lò pẹ̀lú ìṣẹ̀mí wa òun lélẹ́yìí. kò sí wàhálà kò sí bọ́ lọ́run. kò sí wàhálà ṣẹ́rí mo ṣe ìlérí fún bàbá wípé màá ṣe nǹkan tó tóbi fún wọn màá ṣe nǹkan tí ó máa jọ wọn lójú mi ò bàbá ò sí láyé mọ́ sìn àmọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni òkú máa ń wo ẹ̀yìn mo fẹ́ kí wọ́n rí wípé ohun tí mo ṣe ìlérí wípé mo fẹ́ ṣe mo padà ṣe náà ẹ jọ ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ bàbá ǹjẹ́ lè wá bá mi lẹ́kọ̀ọ́ ohun tí mo fẹ́ ṣe fún bàbá mo fẹ́ ṣe fún yín. lè wá bá yín lẹ́kọ̀ọ́. ṣé lè wá sọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́. ẹ má bínú kì í ṣe kówó náà pọ̀ o àmọ́ ọlọ́rọ̀ kẹwàá. ẹ kò ṣe pé mi ò lè wá àmọ́ sẹ́yìn náà mọ rúùlù tá à yìí hmm. èkó ni mo mọ̀ tí mo fẹ́ wá. Hmm. ǹtẹ́ wàá ṣe fún mi tí fi wá sọ́dọ̀ yín hmm. bóyá kẹ́ ẹ fún mi ní àdírẹ́sì ọ̀dọ̀ yín hmm. àbí kẹ́ ẹ fún mi ní àwọn eh, ẹ̀rọ alágbèéká nọ́mbà yín. <laughs> inú mi tiẹ̀ ti kọ́kọ́ dùn wípé ẹ gbà láti wá sí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ èmi máa fún yín ní nọ́mbà màá tún jẹ́ kẹ́ ẹ mọ àwọn nọ́mbàs kan tó jẹ́ pé tí kò bá lọ èmi à lọ tó ti yẹ yín sìn ẹ nọ́mbà ti yín gọ̀gọ̀ síbẹ̀ mọ́ ẹ tẹ̀ síbi. ṣe làbúrú ṣe làbúrú. náà ni wọ́n dìídì kọ́ síbẹ̀. ó dáa hmm. Allahu akbar. olúwa ṣe. Allahu akbar. Allahu akbar. alihamdulilayi. bẹ́ẹ̀ni <laughs> ó ní. ṣé pé bàbá mi lè ṣe oore tó tó báyìí fún. ẹ ẹ bàbá ló ní tẹ́lẹ̀ àmọ́ bàbá ti kú báyìí wọ́n dẹ̀ ní bàbá kú bàbá kú hmm. ìgbà tí bàbá ti lọ ẹ̀yìn lẹ́ni ilé ìbáyìí. alihamdulilayi rọbìnrin alihamdulilayi rọbìnrin alihamdulilayi rabbil alamin. alihamdulilayi. Ah, ẹ ṣeun mo dúpẹ́. kékeré lélẹ́yìí ẹja tún wọnú ilé. Ah. pé ká tún wọnú ilé. ẹja wọnú ilé náà pé kò tún bẹnu ilé. ẹja wọlé náà. ṣùgbọ́n ànàlá àlá wàlẹ̀ amúdùlélá àlá. tó tó báyìí bẹ́ẹ̀ ni o. Allahu Akbar. o. ẹ. ṣé kò tiẹ̀ rẹ̀ yìí ṣá. a ìrẹ̀kẹ̀ ìrẹ̀kẹ̀ òpó ilé tí mo rí yìí àwòyanu ni àwòyanu ni. ẹ jókòó. Allahu Akbar. ẹ jókòó. pé bí àdúró ilé ìṣètò yìí ìdílé wa lẹ kọ́ fún. ìdílé yìí. Allah gẹ́gẹ́ bí mo lè ṣe sọ láti ẹ̀kọ́ náà kékeré wọn ni lè jẹ́ nínú nǹkan tí ọlọ́run fẹ́ ti ọwọ́ mi ṣe fún ìdílé yìí bẹ́ẹ̀ ni kó tó tó ọjọ́ méjì sísìn gbogbo àwọn nǹkan tí ẹ máa máa lò láti lè jẹ́ kí ẹ mọ̀ pé ìgbà ọ̀tun ti dé ìyípadà dẹ̀ ti wà ọlọ́run ti ṣe ìyanu láyé mi mo dẹ̀ fẹ́ mú ìlérí mi ṣẹ ìtakùn inú lẹ́nu àkùn ìtàkùn inú ilé akún. ìtayín akún láàrin ìní sí ọ̀la sọ̀túnla inú ilé inú àtúnkún jù báyìí lọ. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ ṣe rí yínníyínní kẹ́ni lè ṣe mí ni. bẹ́ẹ̀ni. nǹkan tí pop sí yín ṣe ó lójú èèyàn tó lè ṣe. bẹ́ẹ̀ni a ní mo fún wọn ní five thousand naira tó wà lọ́wọ́ mi ń gbà yẹn lóòótọ́ mo ta arúgbó kan rí ó dẹ̀ ní ìṣòro tó bá mi ní àsìkò yẹn náà àfi bí ìdí gbogbo owó yẹn fẹ́ lọ sí tán ah, ìgbà tí mo dẹ̀ fi máa lọ five thousand ló kù lọ́wọ́ mi mo tún fún dáàdì yìí àáfàá tún ní pé kí n máa kó lọ kí n fi kún owó tíkẹ́ẹ̀tì tí mo fẹ́ wọ̀ lọ sí. wọ́n tún láwọn gún yìí Allahu Akbar Allahu Akbar ah! ẹ wo ẹ jẹ́ àtẹ́wọ́ ká ṣàdúrà torí n tó ti bàjẹ́ ó fi àdúrà èyí tó tún ń da lọ́wọ́lọ́wọ́ báyìí náà wọ́n tún fi àdúrà torí kú bá àmọ́ bàjẹ́ ẹ wò ẹ jẹ́ ká tẹ́wọ́ ká ṣàdúrà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minuna kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi amina amina amina ẹ wò dáadáa yóò ní bàjẹ́ dáadáa yìí ní bàjẹ́. àmín àmín ẹ̀yin ni mo tún rí kílẹ̀ kan sí ẹ ṣe ìtẹ́gbà yìí náà ọlọ́run àtijọ́ ń gbàjú bẹ́ẹ̀ lọ <laughs> báwo lẹ ṣe fẹ́ ṣe fẹ́ kí ìpè mọ́tò kọlọ́ba yín kó ẹrù yín wá sìn ni àbí káwa lọ kó wá kẹ́yìn wá bí. yóò pé ẹ tún fẹ́ ní kọ́ bá ń kó ẹrù wá àbí kẹ́lọ̀ kó wá. ó di dandan ká bá yín kó mo ti sọ pé ẹ̀ ní jìyà mọ́ irọ́ láíláí kódà mọ́tò tá a fẹ́ fi lọ kó ẹrù ẹ̀yìn lẹ́ni ah eh. Allahu akbar kabiran alhamdulilayi alhamdulilayi èyí tó ti da nínú ọ̀rọ̀ yín kò ní bàjẹ́ èyí tó ti da nínú ọ̀rọ̀ yín kò ní bí àti ní àtọ̀ nínú yìí dà. ọ̀nàrẹ́bù rè <laughs> kẹ́tù lè ṣàdúrà ìfún ọmọ tó ń láwọn náà fẹ́ rí yín ẹ jẹ́ kí n bá ọ sọ̀rọ̀ ẹjọ́ ẹ eh? lọ́nàrẹ́bù. ẹ bá mi Yorùbá ànábì lẹ́ẹ̀kan sí ẹ bá ń gbọ́ lọ́hùn ọba tóbi ẹgbọ́n lọ́wọ́n ọba tóbi lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa nílùú ajá ńlá ọ̀pẹ́ ní fọlọ́hún ẹ̀dá ò ní rìn kórí ó mọ́ mì bẹ́ẹ̀ ni kò sí ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ìdánwò ọba sì yí wú ni kò sẹ́ni tí ọlọ́run ò lè dánwò àmọ́ a wá dúpẹ́ lórí àwọn bàbá wa bílíàmínú ipe ìgbàgbọ́ bàbá sì wà ń bẹ̀ gbogbo bó ti wù kí àdánwò wá tó wọ́n dúró a sì dúpẹ́ lọ́wọ́ wọn. fún wáàsí tí bàbá wa ṣe ń bíbá ilé ní kìí ṣe pé bóyá bàbá ní wáàsí rẹpẹtẹ tí wọ́n bá wa sọ káwa náà sì bá wọn dúpẹ́ ní tí bàbá wá fún nù láti ìgbà tí kìnní ti ṣe bó ti lóun ó ṣe àdúpẹ́ lọ́wọ́ àwọn olórin wa wọn àtòrí èfi bàbá lẹ́ngbà kan tẹ́ bá tún rí kẹ́ fi mọ̀ pé ní ó dùn tírísọ̀mù ni a tún kó wálé ni àwa yìí ṣe àfáà tí ò kí àwọn arájà wa ẹ mọ̀ bọ̀ wájú ń bí alájà tí ayé bí àti ìyá ń káólà àti ìyá wa tèmi ní success kí láàrin ìṣẹ́jú mẹ́wàá péré kí wọ́n kàn fi bá bàbá yin ọlọ́run eh, onílù níbo lẹ ti wọlé ẹ̀yin tó dà. àtúntì dé bí a ṣe ń délé ní ojàre ọdún ni wà kì í ṣàìmọ̀ bó olóko àmọ̀lẹ́bí yìí o mẹ́ta ni wá fáwọn tó ti lérò pé bàbá wa ò ní lè jáde sọ̀rọ̀ ní gbangba. bẹ́ẹ̀ni. ó yá jẹ́ ṣe báyìí máa pé aláwòlé ó dàtọ́. fíkúlìnà ìbàtí akóló fíkúlì yálì àṣìbíyá láwù akóló fíkúlì yálì àṣìbíyá láwù. líláì ṣùkúra ṣùkúra líláì amúdá. amúdá líláì ṣùkúra ṣùkúra líláì amúdá. fún bàbá ni wà sí ìyàtàyè ṣùkúra líláì amúdá àdúgbò. àmúdá àdúgbò ìṣúra líláì amúdá. a máa lọ ṣukura ṣukura lila ọpẹ́ o wá sí àgbáyé àmúdá lila ìṣukura. ọlọ́run tó ṣe yìí adúpẹ́ ọlọ́run tó ṣe yìí ẹ ṣeun. ọlọ́run tó ṣe yìí adúpẹ́ ọlọ́run tó ṣe yìí ẹ ṣeun ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu wọ̀ta ó ti já sásán ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu wọ̀ta ó ti wà nílé mo sọ pé ṣùgbọ́n wà náà láàárọ̀. lọ tèmi mo tẹ̀lé kálífà lọ. ee àní bàbá kan. bàbá rẹ̀ tó mọ̀ yìí ọmọ. òun wá ṣeré o. bàbá rẹ̀ tó mọ̀ yìí ọmọ. ṣé òun ló lẹ́nu lórí rẹ̀ ni. bàbá rẹ̀ tó mọ̀ yìí ọmọ. ó dáná gbogbo èèyàn lọ́sàn láti wù pátá wọ́n dáná sọ pé nítorí bàbá àṣẹ omi ní ẹ̀mí nù kàyà jíjọ́ ẹgbẹ́ o. àwọn ògbọ́n wọn owó ṣé wù lọ́wọ́ tí mo gbà. àwọn ògbọ́wọ́ kọ́wọ́ àwọn ògbọ́wọ́ kọ́wọ́ àwọn ògbọ́wọ́ kọ́wọ́ owó ṣé wù lọ́wọ́ káwọn ògbọ́wọ́ kọ́wọ́. àwọn òjìjọ́bíjọ́ àjìjọ́bíjọ́ àjìjọ́bíjọ́ ìjọ ṣé wù ní ijó débi mọ́. bàbá àsìkò yìí ti wà yàtọ̀ kẹlẹ́ rí lórí ìyàmú ó ti kẹlẹ́ nù ṣẹ́nu. tọ́wọ́ náà lẹ́yìn o sì láwọn ònàmọ̀ òun tó ń bẹ lóhùn fún ẹ. bàbá gbogbo ìlérí yẹn náà ń gbà kojú dọ̀bálẹ̀ lọ ìdọ̀bálẹ̀ ló wà. ìdọ̀bálẹ̀ ló wà. ó wá ẹsẹ̀ náà fàfà wà á dọ̀kú wọlé. ẹsẹ̀ náà fàfà wà ó. ṣé o bá yẹ kú wà fà wà. ẹ pariwo ṣé o wù. pariwo ṣe é o ẹ jókòó ṣe é ti rí ẹ ṣe wọ ẹyọ nílùú adúpẹ́ lọ́wọ́ àwọn olórin bàbá ṣe é rí kó skingbá kan jù kan lọ lóòótọ́ ó skingbá kan jù kan lọ o ẹ yá ṣe. Allahumma iftah lana kitabaka. má lọ síwájú má lọ síwájú kò sí àsìkò púpọ̀ a kàn fẹ́ yànnà náà àwọn nǹkan tí ò yé gbogbo wa ni àmọ́ ká fi yé gbogbo wa lọ́jọ́ tòní a dúpẹ́ àwa tún ní lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ ọlọ́run ò gbóhùn lẹ́nu wa a sì ń jíṣẹ́ ọlọ́run lọ́nà ni. ẹgbẹ́ ọlọ́run tóbi. Akbar. a kí ọlọ́run. àwọn èèyàn tún máa wo pé mo tún ní àtúnkí ọlọ́run. Allahu Akbar. nígbà àgbọ̀dọ̀ tóbi. Allahu Akbar. mo dẹ́rẹ̀pọ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́jú kó mo kí ọlọ́run. ẹ gbádùn mi àmọ́ ká má fọ̀rọ̀ gùn. bàbá ní ká má fọ̀rọ̀ gùn. ṣé ní lórí ọ̀rọ̀ mi dáwọ̀ ẹ̀ tá a bá tún ní ká tún mú ẹ̀yà ó wà nílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. tọ bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ bàbá ni a sì ń jẹ́ lọ náà ni bàbá ti ṣiṣẹ́ kalẹ̀ fún wa àmọ́ kálọ́ fọ́rọ̀gùn ọlọ́run ló dán wa wò wọ́n rò pé bóyá àwọn lè ṣẹ́gun agbára ọlọ́run ni ṣùgbọ́n agbára ọlọ́run ti ń jẹ́ mo sì tún dúró lórí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni ọlọ́run ní bẹ́ẹ̀ náà mi tí mo fi ń sọ̀rọ̀ Àlùkùránì sì ń bẹ níbẹ̀ ẹ má bínú mo kí yín ẹ̀yin la múlùdùn bẹ́ẹ̀ ni ọlọ́run sì mọ̀ wà pẹ̀lú yín inú yóò mọ̀ dùn ní gbogbo ìgbà mo kí ìyàwó mi náà ọlọ́run bá ń wà pẹ̀lú okú àdúró tì ó ní rójú tì látara mi ó ṣeun. àmọ́ nípa ọ̀rọ̀ tí mo ṣe sọ lọ náà ni òkùnkùn ní kò lè borí ìmọ́lẹ̀ láéláé ó ṣeun. lọ́jọ́ ọ̀tọ̀ ni mo sì dúró lórí ọ̀rọ̀ mi ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé agbára ọlọ́run tí mò ń lò tọ́lọ́run fi dẹ́ mi lọ́lá kúrò bí lọ́jọ́ tòní kí n kú yà wèrè ọ̀rọ̀ ọ̀gọ́ mi ò dínú láti sọ báwo kó lè dẹ yín lójú kó lè dẹ yín lójú ọlọ́run bẹ lẹ́yìn mi kò sí nǹkan kan tó lè borí Al-Qur'ani òun rè ẹ má jẹ́ yẹ́yìn lẹ́nu bẹ́ẹ̀ ni mo sì dúró lórí rẹ̀ náà ni tí n bá ti kúrò níbí kí n tún jẹ́ wèrè. wọ́n ní pé eh. ọgbọ́n kọ́kọ́ ò lè borí ìmọ̀lẹ̀ wọ́n ti sọ fún yín délẹ̀ pé láàrin ọjọ́ ní àṣírí wọ́n tù báwo ní ẹ̀kúrọ́ nì lọ báwo ní ẹ̀kúrọ́ nì lọ. ẹ wá jókòó ẹ wá jókòó ẹ má bọ̀ ẹ wá jókòó lọ́dọ̀ ọ̀sùn mi náà ibi ní ṣe ìtàn ìrọ̀jì. àwọn mi là ibi náà ṣe ìtàn ìrọ̀jì. bismillahir rahmanir rahim. ìṣòro òun ni àyàtẹ̀ dúnìyà àbẹ̀lẹ̀ ákírọ̀tì. Yeah, yeah, ẹgbẹ́ gbà mí. ẹ lè dìde ẹjọ́ ẹ gbà mí. àfa Ganiu àwa la wà lẹ́yìn àwa la fún lówó tó tá a bá ti di àwọn ọmọ lọ́mọ a ti síbẹ̀ kó ń tú wọn àwa náà la máa dè wọn àwọn la máa tú wọn yéé. tàfáàbí ni aminu tá wá lọ yìí òun ló bu wá lọ́wọ́. Ah! àwọn méjì ti kú ẹbí nìkan ló kù ẹjọ́ ẹ má jẹ́ kí n kú. ìwọ náà kù lẹ́nu lẹ́nu ni kò ní dọ̀la ó kù ni. Ah! máa yí padà ìbálẹ̀ tí lè rí wọn sùn. ilé ìwòsàn kì í ṣe rí ẹ̀yin àjẹ́ ibi báyìí náà ló máa kú síbi tó bí ìlú náà ló máa kú sílé ìlú kò sẹ́ni tó máa tọ́jú ẹ rárá ẹ̀yin ìyá òṣì wo wo wo wo kò sí léwọ̀sán kankan tí wọ́n gbé ọ lọ gbogbo ẹ̀yin amọ̀kòsè ká tẹ́ńdà ló yìí láàmú ẹ̀jẹ̀ kójú òórọ̀ nílì ìlú lára ọ̀kọ̀ọ̀kan báyìí làsí ní yọmọ ọdún ẹ wò kí làtún tó mu. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹlẹjẹ kù màá yí padà màá yí padà màá yí padà màá yí padà màá yí padà àwọn ọlọ́pàá yà sí kíá àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ làbí àwọn ọlọ́ṣẹ́ wọn ló ṣe. Ah. àfàgàní tó jẹ́ pé gbogbo òlú yìí òun la gbọ́kànlé tá a fọkàn tán pé òun ní wò wá sàn òun lọ́lọ́ gbà fún ìlú yìí tábàdí kàkà olówó ìlú yìí òun lọ́lọ́ kọ́kọ́ aṣágbọ́n òkùnkùn nílò ẹ wá wò ó ti wá dàbá tú gbogbo àwọn ọ̀dọ́ pátápátá àwọn asinẹ́mà láti lọ balẹ̀ rẹ̀ jẹ́ ká bá ọ̀nà rẹ̀ jẹ́ ìgbésájú bẹ́ẹ̀ ni bó ṣe lọ mú tẹ̀lé ọ̀lẹ́ yìí. èmi yẹ ṣé gbogbo àwọn fìdílàtì ìlú yìí ẹja ìra mi. ẹja lọ ẹja ẹja lọ ẹja lọ kùnrin ẹja lọ tẹ̀lé mi. jẹ́rí bí ká pa adé tí o mú wa wáyé ẹsẹ̀ ìjà mo ti wà láyé yasùn kámínà náà sùn. ẹ àfàsọ̀lì wà láyé yasùn kámínà náà sùn. ẹ máa fà ẹ yọ tẹ̀síwá kó dàrú. ẹ tó bá kunu lẹ́kọ̀ọ́ jáde o ẹ tó bá kunu lẹ́kọ̀ọ́ bá ta ogún ti yá ọkọ yọ gbádùn adékú o ládé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú síná alẹ́. kí ni ká sì pè é ó bá dé. bájókòó jẹ́jẹ́ bájókòó jẹ́jẹ́ àjókòó kùnkùn oníjẹ́ ó gbádùn ládé kú o ládé eh. bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti ná alẹ́. òǹwẹ̀ tó ní ń gbé lọ alápatà tó ń jẹ̀gùn ẹran aláṣọ tó ń rìn o ọmọ ọba tó ń ṣe bí ẹrú kí ni ká sì pé o bí sùúrù bá pàdídà tó ń lájà. bájòkó jẹ́jẹ́ bájòkó jẹ́jẹ́ àjòkó kùnkùn òní jẹ́ ó gbádùn bàdékù o bàdébàkù aládé nìyẹn bí kí ló dé tójú ti ná alẹ́. nílágbára nílágbára lóòótọ́ o kò nírọ́ nínú agbọ́n tó ń ta ní torótóró oúnjẹ làlá ń gbà fi ṣe bírin bá kọrin ìkan máa dá ìkan máa tẹ̀ ìgbẹ̀yìn láláyò ń ta o. bájókòó jẹ́jẹ́ bájókòó jẹ́jẹ́ àjókòó kùnkùn òní jẹ́ ọ̀gbádùn bàdé kú o. bàdé kú o. bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti ná alẹ́. ẹkùn dá ni mo dá ẹkùn ẹwọ dáadáa ìrìn ìpàkọ́ ẹni dá ẹkùn kò ní pẹ́ mọ́ o. ajá dúró rò ẹ múrù ẹkùn ẹ fi lájà lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ò ní lè wà o. àjòkù jẹ́jẹ́ má jòkù jẹ́jẹ́ àjòkù kùnkùn ò ní jẹ́ ó bá dùn bàdé kú o bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti ná alẹ́. odò òkúṣu náà gbọ̀nàgbọ̀n odò ọ̀sáṣu náà re náà re ọmọ burúkú kò rí ẹ̀ bó odò inú bígì yóò yá lù mí inú bomi ọgbẹ́gi lọ ọmọ èèyàn ló fojú dòdò olúwẹ̀rí ògidì bínú ọ. bájòkò jẹ́jẹ́ bájòkò jẹ́jẹ́ àjòkò kùnkùn òní jẹ́ ọba ní bàdé kú o bàdé kú bàdé bá kú aládé nìyẹn àjọdúró ẹ̀kú dúró kò ní ṣeé ṣe bájòkù jẹ́jẹ́ bájòkù jẹ́jẹ́ ọ̀rọ̀ yẹn ò ní lé wọn rárá bàdé kú o bàdé kú bàdé bá kú aládé nìyẹn bí kí ló dé tójú ti ná alẹ́. kí ni ká ti pè é o. bájọkùn jẹ́jẹ́ bájọkùn jẹ́jẹ́ ajẹ́ bájọkùn jẹ́jẹ́ ìjẹun bàdùn olúbùkọ́lá oṣù mi. E. bàdé bá kú aládé ni. aládé ni ẹbí. kí ló dé tójú ti ná alẹ́.